lọ́ọ̀dù èmi dàgógò èèyàn kì í ti ẹsẹ̀ bọ odò kó tún máa fi gbé òtútù. dámilọ́lá dàgógò. Ah! orogún ọjà ọkọ a product of my genital. ọjà. ẹrù àìmọ̀ tó ń mú gbogbo ìlú títí. òṣà ńlá tó ń dẹ́rù bà gbogbo abẹ. ọjọ́ ìdílọ́ ìlú kan lẹ́yìn. wá rí wípé àgékù ètò ni mí tó ń ṣòro bí agbọ́n. ẹni tó bá ṣetán àti lówó ó máa ṣetán àti bákújà èmi wá ṣetán láti bákújà báyìí kí ni bá tẹ́ ní ọ̀la. obìnrin bìnrin kó máa fi ọwọ́ pa obìnrin ẹgbẹ́ ẹ̀ lára kò ṣeé gbọ́ sétí ìdánilọ́lá tí ń bá dayọ̀ rìn láti jọ mo ti fojú kan bá ara mi ò ti lélẹ̀ wò. ikú rẹ owó rẹ. èèyàn máa sọ ọ́ jí ni o ìní káràkítà ọ̀dẹ̀ ọ̀gbọ́n. Drink tán wọ yẹn antidote Drink drinks tán mú ní ọkàn yẹn poison ti wà ń bẹ̀. ọlọ́run. Damilola is a very dangerous type. ikú mi kò kí n bá ní àlejò kó má fi bàtà. Damilola Dagogo ọ̀bẹ̀rẹ̀ ló wọlé ẹ wo kàpó. ó yà wò kébò kú mò dárò. fún gangan nílé ayé yìí wà ń lọ báyìí táwa náà tàbí ń tẹ̀lé lọ. ìṣẹ̀lẹ̀ kí n pa ẹ́ ṣùgbọ́n àgékù èjò ni ẹ tí bá fi ẹ sílẹ̀ wàá ṣòro. صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد wàyà rọ́bì sọ̀lì àlá sayyidina Muhammad. aláwọ̀ sọ̀lì àlá sayyidina Muhammad fún àtìlímọ̀ fúnkà wà àtìlímọ̀ sábàkà ló fi lágbèlè àkè wà láti láti láti kàmtàkì kí wọn àlá. àlè yàgàǹkà ni mo bí láyé ní àṣẹ. ṣùgbọ́n rọ́bì kàrọ́bì yìí sàtì àmọ́ yà sí fún. والسلام على المرسلين الحمد لله رب العالمين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك لا خصام الله والله سميع العليم الله ولي الذين امنوا يخرجوا من الظلمات الى النور والذين كفروا اولياءهم الطاغوت يخرجوا من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون ìwọ ká tiẹ̀. àwọn ṣubí láì mí náà ṣàìtọ́nirọ̀jìm bísímìláì ramọ́nirọ̀yìn. Ah, nínú hadith aníkò kàdíìsì òtún ṣàwùsùbí láì jẹ́ ní ṣàìtọ́nì ìjókòó tó tó lọ bá o ṣé wọ́n máa ń tó máa ń ka hadith ìwọ ká tiẹ̀. kọ́ọ̀lá Rasulullahi sallallahu alaihi wa. ànábì tí kí ọlọ́run ọlà ọlọ́run ń bẹ fún sọ báyìí wípé. tọ́lá bolè ó ní ìmọ̀ Faridatun. Ó ní dandan ni wajib minal wajibat. Ala ala kulli muslimi. Ala kulli muslimi. Ọdún kẹlẹ́ ló ti wà lórí ibi táwa yìí. Ala kulli muslimi yá ń jẹ ọ ni wọ́n tẹ́ wàá nílà káyì rárá ni. Bàbá àwọn Mùháríjà ta pé kí ló ń jẹ́ Mùháríjà? Àwọn ọba yẹn pe aráfẹ́. Ó ní Mùháríjà. <laughs> Khadija. Mùháríjà. Musa. gbẹ́nẹ̀ sọ̀hún ẹ̀yìn Hajiya Mariam bisimilá. kọ́lá rasulullah sallallahu alaihi wasallam. anábì tí kí ọlọ́run ọlọ́run bẹ fún ó sọ bá rí i pé. تعلم فإن لعلم زين لعليه. ẹ̀gbọ́n tó sọ ọ́. ó ní ta'allam fa innal ilmi zainul alihi ó ní ẹ wá mímọ̀ lati wa láti tori pe zainul alihi tori pe gold ni imamu Ali karramallahu wajhahu nígbà ti ìmáàmù Ali fi ń wá fi ń wá mímọ̀ káàkiri maro-aitu márùn ya sẹ́yìn ilá katabtu ó kan tó máa kọ nǹkan katabtu wàmẹ́ karatu ṣe an not only reading ilà àfisù ọmọ tó crime off head ó wá tún ní wàmẹ́ àfisù ṣe à kò ń ṣe pọ̀ máa tún ha sórí lásán o ilà ayé àǹfààní òun á rí i pé wúlò mo ń gbádùn ajé àmì rẹ. wọ́n fọ́nilé ń wà ó lè wà nù lè kó lè mọ̀ àmì dì. bẹ́ẹ̀ bá ní mà ọlá kan ni iyì ni tó já sí pé gbogbo ibi tẹ́ ẹ bá ti dé láyé ṣé wàá dámọ̀ ní tá a fi mọ̀ wọ́n nù ṣéwù Kamaluddin ní tá a fi mọ̀ wọ́n nìyẹn ẹ wá wò ó ẹ̀yìn tí yín ta bá ní ẹ kéwú òyìnbó pẹ̀pẹ̀ wo bó ṣe lò jáàmù ṣé bá ṣe ń lò jáàmù ní rí fún àtiwá lélẹ̀ ló lò jáàmù bí ìjánu ẹ ṣe yìí ọlọ́run àjẹ ẹ̀gbọ́n ìwọ ń tiẹ̀ bí bá ń sọ̀rọ̀ ìwọ máa sọ pé ṣé kéwú lọ́nkà fún mi. kò ṣe pàwọn ní mọ̀ àmọ́ àmọ́ àmọ́ sùúrọ̀tù mọ́sẹ̀ ṣùgbọ́n lójú yín àwọn ò mọ̀ ó dè dá wa lójú pàwọ́ àmọ́ àbí Rashida ṣáwọ̀ mọ́ kéwì ni. akókò ah, mọ́ kọ́kọ́ jẹ́ pé àtìgbà tí Mariam ti dé báyìí kò sí ní tá a mọ̀ ṣe mọ́ gbogbo nǹkan tán. gbẹ́ndà sọ́hun jùnúnù fùnúnù mà lẹ́yìn ọmọ yìí afọ́kùngbé e mu ah, ah, mo ga fọ́ọ̀lù mà níyìn èmi wájú èmi lẹ síta ń sọ pé ó dá lójú pọ̀ mọ́ ọ̀nà kàfárùkù bẹ́ẹ̀ na ha wà ha ó ń pe ha ó fi ń pe ha ìwà àmà òrùfù lè jà ìyá wọn púrúfù ké wájú mi tọba sọ ìyá jẹ ọ ni. ọ̀nà rẹ o à ń kọ́ wọn ọ̀nà gbẹ́kọ̀ ntẹ́ ẹ bá dẹ́dẹ̀ bá délé ọkọ nìyẹn ńgbà tí odidi àáfàá yín tó ń bá yín sọ̀rọ̀ tẹ̀ ń sókè definitely táwọn obìnrin bá ń bá yín sọ̀rọ̀ lébẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà tó ìyá jọ ni má wọ ẹnu ẹ̀ súnmúnú kéwé ló fi sí mu yìí gbàtọ́ ọmọ kéwú tó ti ń lẹ́gi imú mo ti mọ̀ pé wọ́n ti ń sọnù díẹ̀díẹ̀ ọmọ ni. Mariam náà ní sà. ìyá ń jẹ ọ̀nà. bàbá yín náà lè sọ fún wa pé inú Islam ẹwà Islam ló wà. ègbà tó ń bọ tó láwọn mú Mariam ọ̀rọ̀ arẹ́lẹ̀ tó lọ ah, ah, ah, ànábì sọ pé sallallahu alayhi wa sallam ó ní hibbul arabiyyata li thalatha ẹ pín àwọn alárúbáwá lé pẹ̀lú nǹkan mẹ́ta làánà ní arabiya èmi نمي مي النبي محمد والقرآن العربية القرآن تنو إلى أربعة نفسه وكلام أهل الجنة العربية bẹ́ẹ̀ bá múra bọ́ ń ṣe múra ètò fìkìní sí mu nọ́mà tẹ́ bá rí àwọn àràbíyà bá ṣe máa ń lò tí ẹ̀ yìí òun tún ní òwò bó ṣe rí òun ni pé ó fi tẹ̀lé àwọn àràbíyà ó kẹ́kọ̀ọ́ látara wọn ni ìwọ ìyá ń jẹ ọ̀nì. ẹ kúrò dáadáa ikú ẹ kúrò ẹ gbọ́dọ̀ wálé kéwú mọ́ ẹ gbọ́dọ̀ wálé kéwú ẹ ajá mẹ́rin àwọn wa torí ọba ṣetán adayọjú sẹ́mi ọlọ́ọ̀ṣẹ́ alẹ́kùn alùbáríkà fún wa alùbáríkà mọ̀lánà sheikh abdulrafin babatide muhammad lawal nírí fún wa ojú òní ti ọ mọ lọ́dún máa ṣe tọ́kọ padà wá rí mi kò kí dáadé àti mọ́mì àwọn ọmọ yìí ah, ah. àwọn àfọ làìlà ńgbà tẹ́ à ń bọ́ ọmọ kéwú sọ̀rọ̀ tó ti ẹni àpọ́nlẹ̀ ni wọ́n wọn kì í ṣẹ́ni àrífín àwọn afárọ̀ àròlé àná bìnrin jẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سوى القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تسلى سرين لتنذر قوم ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أكلنا فإن que hmm. ọ mọ kí ló ṣe maraham. ọ̀rọ̀ mariam lẹ fẹ́ mẹ́nu lé lẹ́ẹ̀fi dáálẹ̀ gàrà afá mariam má ti yàwó ó ti yàyà kúyà o bó ṣe ń jáde nínú òtẹ́ kékeré báyìí ló ń wọnú mi ńlá bó ṣe ń gbọ́kùnrin dúdú ló ń gbé pupa bó ṣe ń mú báírò ló ń mọtí ló ń mọ sìgá igbó ńkọ́ ó ti yàyà kúyà. ìgbà tí mo béèrè ọ̀rọ̀ ọmọ ìyá rẹ lọ́wọ́ rẹ̀ tẹ́jọ́ ń kéwú lọ́dọ̀ mi ṣé wàá túmọ̀ sí pé kò máa ná kíbi rẹ̀ wọn náà wo béèrè tí mo béèrè wo bi tó gbọ́rọ̀ ẹ̀gbà ṣé yẹ kó rí bẹ́ẹ̀. rárá sàmì ìróbí sí o. èmi ò ló róbí sí i àmọ́ tí gbogbo ẹ̀kọ́ tá ń kọ́ yín náà ẹ̀ mú kankan lò wàláwánà àbùdá jára ọmọlẹ́kẹ́ àmọ́tẹ́bí àṣà náà ti àlè dúníyẹ̀ búdàtọ̀ to ìhàzà nàtò ìhun alámúyẹ́kúbà òmìnira àṣẹyìn gbogbo tí wọn bá ti ń ṣe tí wọn bá ti fi bẹ̀rù ọlọ́run ṣe kódà ẹni ń wá ṣubú ọmọlàkejì èèyàn tó wà lókè tẹ bá ní kẹfà jábọ́ tó bá jábọ́ orí ta ní ìjàlè orí yín náà ni ó dá ọ ṣe o ìwọ ni kò bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ àkáì kẹ́ bẹ̀rẹ̀ àkáì àrí ara yín à ń kọ́ yín gbogbo ìgbà ẹ má máa ṣe báyìí má máa ṣe báyìí still náà tí ò yẹ kẹ́ máa ṣe lẹ́ máa ah la ilaha illallah sio sáré o wáyé o kò má bàa wáyé lásán rántí o pọ́ lọ́hún ò dá ẹ lásán má dúró o wáyé gan ò dúró lásán ní kòkó nígbà tó wà lọ́mọ owó nígbà tó kó nígbà tó wà lọ́mọ owó ṣé wàá mọ̀ rí orí tó ti gbé ẹ sọ sáré ah! ọ̀rẹ́ o ò lè já wọn náà díwọ́ ṣùgbọ́n ìdúró òun àìdúró òun ṣùgbọ́n ìdúró òun lè ní kọjá tàbí kọjáwọ́. Àjàlá ah! kí ló ṣẹlẹ̀ o tí fọmọ́ tòmí tán látẹ̀kàn. Ah, àǹtí mọ́ríà ẹ kàn fún mi ìṣẹ́jú ayé àmàtà ìfọ̀tàn àwọn kankan àti nǹkan kan ní dira wọn lọ́wọ́ kí ló ń jẹ́ àwọn lọ́wọ́. ẹ má bínú sáré ṣe tán ẹ̀kan lọ jókòó ẹ fún mi ní five minutes. ẹ ti ń dá mi dóde mú kí ni. Ah! kí ni kí lẹ níbo lè gbọ́ sí. kí lè ṣe é power house ilé agbára. power house kí ni. ṣé kò wọ́n gbogbo flavour tó ń rí kò fọwọ́ kàn. àǹtí ah, Mary ah flavour yìí ò wù mí o à ah, nínú ilé yìí. nínú ilé wù mí. kí wọ́n ṣe bí ọmọdé mọ́. ìdárayé ṣe bí ọ kéde. ẹ ká yẹra kí ni ẹ ká yà àǹtí Mary ah irú kí níbo lẹ ronú lọ yìí lẹ wá ń fọwọ́ kan sọ́ngù mi kọ dáa. bá mi inú ilé tó bá fọ mọ́tò tán. láti wá ṣe kí ni. ó yẹ kó ti yẹ sọmọdé ni ẹ̀yin. Ah, kí n wá bá yín nu ilé. like seriously ṣé o rí mi. mo rí yín. o rí gbogbo ilé. Ah, ẹ dákun ẹ yàgò kí lẹ ń fi hàn mí ya tí mo yá. ṣé bí ọmọdé mo wá gbé báyìí náà ọ̀jàlá kí ló ṣe é tó ń ṣe bẹ́ẹ̀. ó máa tà bá mi inú ilé. set up rẹ o set up rẹ àbọ̀ ń dí àǹtí mẹ́rin ni kí wọ́n bá yín nulẹ̀ láti ṣe kí ni ah, ẹlẹ́dàá mi ò ní jẹ́ nínú ilé aláàjì nínú ilé aláàjì irú ẹ̀ dánrú ẹ̀ wò ọ́ lọ́ nílẹ̀ inú àwọn ta ni àwọn sẹ́yìn ájì táíwò mi ò rí yín ní làlátì ní ìjẹta kí ló ṣẹlẹ̀ is unusual now. irọ́ ni o ẹ ajia alhamdulilayi ìròyìn ayọ̀ ni tá a bá calculate ìjẹta yẹn á jẹ́ ọjọ́ friday tó ń bọ̀ àbí kò sí wàhálà èmi á yọjú sájìá before then màá pè yín padà màá pè yín padà. salaamaleykum alhaji. wa aleykum salaam wa rahmatulahi wa Alhaji hmm? mi ò mà rí Miriam, nínú ilé yìí. Mariam ó dàbíi pé mi náà ti ń observe because àtìgbà tí mo ti kírun àṣùbà tán ni mo ti ń wò pé ó yẹ kó ti kọjá ní living room àbí kí n ti gbóhùn ẹ̀ nínú room ẹ̀ mi ò gbọ́ níbo ló wá lè lọ. kò dágbére ibì kankan fún mi. kò dágbére fún ẹ kẹ. dágbére. Ah. mo dẹ̀ ti pago ẹ̀ títí títí títí kò wọlé. <sighs> ẹ wo wa wa wa ń bíbá níbo ni Miriam lọ. mi ò mọ torí àti past seven náà ti kúrò nílé. Mariam ti jáde kúrò nílé láti seven a.m. bẹ́ẹ̀ni sá. ṣé kò dágbére ibi kankan fún ẹ. rárá o. ẹ dúró níbo ló sọ fún ẹ pé òun lọ. wọn sọ nǹkan fún mi. ó dẹ̀ aláwọ̀ ẹ̀ ó jẹ́ kó jáde just like that. kí kí ló ṣẹlẹ̀. kò yé mi náà. ìwọ ló dẹ̀ mọ̀ rí ẹ. mi ò mọ̀ rí ẹ kò dágbére fún mi. this is total strange. Huh this is strange. Um, bóyá kí n dẹ̀ tún lọ pe fóònù ẹ̀. àwọn ó máa bẹ́tà kó tètè máa try ẹ̀ báwo lọmọ ṣe máa kúrò ní àkàtà ìlàrọ̀ tí ò dágbére fún bàbá tí ò dágbére fún màmá tẹ̀dẹ̀ mọ́bi tó lọ. kò kí n ṣe bẹ́ẹ̀ náà. ah oya please please please mi náà máa máa try ẹ̀ mi báyìí Ride away ride away ride away ride away Ride away ah kí ló ṣẹlẹ̀. àbí kí ló máa ń ṣàwọn ọmọ yìí báyìí wọ́n mọ̀ yóò dẹ̀ gbé kọ́ ṣé nǹkan mi wà ń bẹ̀ ni. ó tún ti drop ṣé wọ́n rán Mariam sí àwọn alájà tí ò fi jíṣẹ́ ni kí ló tó ń frustrate wọn báyìí tó ń ni wọ́n lára. kí ló tún ṣẹlẹ̀. you can imagine ọ̀rẹ́ wa tún ti kúrò nílé kò dágbére ibi tó ń lọ wọ́n ti ń pè láti àárọ̀ wọ́n ní kò gbé call èmi náà tún ti pè é pèpè ń sìn kò gbé call mi. ṣé Mariam tún ti bẹ̀rẹ̀ ìrìnkúrìn tó ra wọlé lẹ́nujọ́ mẹ́ta yìí ni. ẹ́ eh? òun sọ̀rọ̀ pé tí o ti bẹ̀rẹ̀ ìrìnkúrìn ṣé ìwọ ò mọ̀ tẹ́lẹ̀ ni then ibo ló fìpò máa wà tó fẹ́ ju òtẹ́ ọ̀lọ́ ó ti lọ ṣe rádaràda tó wáyé wá ṣe náà nìyẹn. ọ̀rọ̀ yìí fẹ́ dàbí àfiṣe o. ní kíni sit down there make sure they wear you ele ju àfiṣe báyìí kò kí n ṣe àfiṣe ṣe tó bá jẹ́ pé àfiṣe ni màá ti mọ̀ pé àfiṣe lélẹ̀ mo máa ń mọ̀ honestly to be sincere mo máa mọ̀ pé àfiṣe ni but sórí bí Mariam ṣe ń wùwà yìí ó wùwà bí ọmọ tó jẹ́ pé ajá ti gbé kinní ẹ̀ lọ́n kékeré bóyá ń ṣe nìyẹn àkẹ́bàjẹ́ ni mi ò dẹ̀ rí báwí ṣó ti ẹ rí àǹtí tèmi ti kìlọ̀ fún mi pé àwọn gbọ́dọ̀ rí mi pẹ̀lú ẹ̀ torí wọ́n ní àgùntàn tó bá bá já rìn ó máa jẹ̀gbẹ́. ẹ eh, leave that thing jẹ̀gbẹ́ kí ni àgùntàn tó bá fẹ́ jẹ̀gbẹ́ ló máa jẹ̀gbẹ́ pé ọ̀rọ̀ èèyàn ṣe rádaràda yẹn kò mí pé èèyàn máa ṣe rádaràda sórí same thing tó sọ pé wọ́n sọ yìí náà sọ fẹ́mi náà jọ ti tòun àti Mr. Lawal ṣẹlẹ̀ ní second street wọ́n sọ fún mi pé ẹ tán bá porí ajá o wọ́n á porí kèké tán fi ṣe pé fọ̀rẹ́ ẹ̀ràn mi kí n sọ orí èèyàn tó jẹ mo sọ pé rárá pé kò possible kò tí wọ́n yẹn máa sọ pé Mariam ló lọ yẹn tó ń sọ pé àwọn ọ̀rẹ́ Mariam nìyẹn ṣùgbọ́n wo ajá tó bá fẹ́ jẹ̀gbẹ́ ló máa jẹ̀gbẹ́ dandan kọ́ ni pé kíyàn máa báyàn rìn kó máa ṣe the same thing tẹ́ni yẹn ń ṣe. wọ́n fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ wà lára. wọ́n ló mú rẹ́dẹ̀rẹ́ tó fi rẹ̀ ṣe torí ọjọ́ rádàrá kọ́ lóníkàlùkù ṣe lórúkọ rẹ̀. kí ló ṣe. ó ti ṣe kí ni. ó ti rẹ̀. ó ṣe two minutes two minutes kẹ o ṣe two seconds ló sọ pé ó ti rẹ̀ ọ̀gá dé máa bọ̀. round kí la ṣe dán round six. pàmí náà pàmí fáwọn tó níbi ìṣòro. ó kejì ọ̀tọ̀ yọ ọlọ́run ọlọ́run ní báyọ̀ ẹ jẹ́ jẹ́ ká kẹ̀kan kojú ẹ̀ òun kí ten tilẹ̀ ká lọ bọ́ jẹ́ kí n kojú ẹ̀ dé sí ten máa bọ̀. o bá ti kúkú mú bọ̀ dáadọ́ ẹ fi pa mí. kí tó ń ṣe bí ọ̀lẹ báyìí. ọ̀lẹ after round mẹ́fà. ṣé o fẹ́ mọ̀ ṣe mọ́ ni ah. ṣé wo mọ̀ ṣe báwọn àwọn az ṣe máa ń ṣe ni. báwo ni wọ́n torí mi dá ẹ̀ ni àwọn torí ẹ̀ dá mi six rams. ètò ìṣe báyìí náà yá jọ. mo sọrí mo sọrí mo sọrí. mo ṣe jí ni jọ jọ. wo wo wo wo jọ ibi kò ní báyìí jọ. èmi fẹ́ lọ clean up. ó clean up báwo ah. ṣé mo fẹ́ máa bẹ̀ẹ́ ní pé tó ń ṣe báyìí wọ́n mẹ́fà ah. àṣé ah, mẹ́fà ló wá tí òun wá ẹ̀mí ni tó fẹ́ kí n máa bọ̀ lórí ẹ̀ ni kó dẹ́ bẹ̀ sọ̀rọ̀ ọ̀gá adé bọ̀. ṣó <sighs> <sighs> ajá ẹ̀sìn alákọ̀ọ́kọ́ tọmọ ẹ̀ kọ́kọ́ ṣẹ̀ mi ni wípé ó jáde nínú ilé yìí láì gba permission lọ́wọ́ mi tó dẹ̀ mọ̀ pé ó lòdì sí òfin ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwọ tó jẹ́ ìyá tó bí lọ́mọ gangan kò lè gun òkè bẹ́ẹ̀ yẹn kó gùn lọ kó wá sọ fún ẹbí tó ń lọ ẹ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ó tiẹ̀ ti yé mi <laughs> wàláhì ó ti yé mi ọlọ́run gbọ́ ó yé mi o. <laughs> aláàjì hmm? kí ló yé yín. Ah, kí ni ò yé mi kí ni òye mi ṣó ṣeé ṣe kọ́mọ jáde lákàtà ẹ láti àárọ̀ dídá yìí kó má ti wọlé kó dẹ̀ má mọ̀ bí tó lọ. ó yé mi pé ó ti wá dágbére fún ẹ o mọ̀ọ́mọ̀ máa gá èdè ẹ̀ kó má lè sọ bí tó lọ fún mi ni àbí bẹ́ẹ̀ kọ́ àwùsù bí truth ní bó ṣe ń bá lọ yìí. ojú ọlọ́run tó mi ò mọ bí tó lọ ẹ ni mò ń bọ́ ọmọ yìí sọ̀rọ̀ ọlọ́run àjẹ kò gbọ́ ẹ wo gbogbo ìwà pálapàla tó tẹ̀ ra wọlé lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ ibi tó ti ṣàgbákò ẹ̀ kò yé mi ó ti sún èmi náà ó sùn mí. alájà nígbà tó yẹ kó o fọwọ́ líle bá Mariam wí ó fi bá wí yorùbá ní àti kékeré báyìí lèèyàn ti pẹ̀ka àrókò torí tó bá dàgbà tó kó má máa gbàgbàkugbà mọ́yọ̀ lọ́wọ́ ṣé kò ti máa gbàgbàkugbà lọ́wọ́ ẹ̀ báyìí ẹ́ dadi dadi mọ́mí ṣe máa gbọ́ tèmi èmi fíù pé ọwọ́ líle ni Mariam ní ẹjọ́ ọmọ ọdún mélòó gan ni Mariam tó fíù pé òun kàn lè jáde òun dẹ̀ máa wọlé anytime tó bá wù ú without anybody consent and eh, eh, ẹ̀yin àgbàlẹ̀ máa ń pa lówe o ẹ máa ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là á dẹ́ẹ̀dẹ̀ o tó bá da sílẹ̀ tó ọrùn yín ló máa da sí o. Ah, láfi láfi lọ́la muhammadu rasulu láìsí. sallallahu alaihi wasallam ṣó tèrè mi ò ní lu ọwọ́ líle nìkan fún mariam ibi tí mo bá dé máa lu àfọ́jù tó le fún máa lu báyọ̀ tó le fún máa lu anybody dà lé tó ti lélélélélé máa lò fún torí ibi tí mo wà tí mariam ò bá wọnú ilé yìí wá mi mọ tó lè ṣẹlẹ̀ o ah. tí ò bá mi lórí ìdúró yìí mi mọ tó lè ṣẹlẹ̀ torí mi ò ní jókòó ah. mi ò ní jókòó ọ̀hún títí ń bá rí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ dá ayé ayé ayé dá ayé ayé ayé. ibùkún ló lè lọ ibùkún ló lọ ibùkún ló lọ. Ah. Eh, o sọ pé o ti ń pa agbo ẹ ti ń rìn kò gbé àbí. kò gbé. Hmm, hmm, something is going lọ lọ́dọ̀ tèmi bí o ti oh, block mi. o ti lọ o ti lọ. Something hmm. is fishy. <laughs> hey. Yeah. Ó ti rún mi pa. Ó rún yín pa kì í fóònù. Abẹ̀lẹ̀ ọ̀ṣọ́ lọ sí skul kìíní <laughs> You're very funny, I don't see you. Oh, anyway. Well, 20,000 yẹn kò fi ṣe owó mọ́tò tó ń ok òkèrè àmì máa fún ẹ lówó sí ṣòtò gbọ́. come on mi sọ fẹ́ pé mo ní ìdòwò ẹ̀yà ọ̀jẹ̀ mi náà. look i'm not doing this for money even though kan bá tiẹ̀ máa fún àwọn olówó èmi ló yẹ kí n fún ẹ lówó because o satisfy me. wàá jẹ́ tó fún mi lówó. Ah. i'm gonna pay you for real. Ah, wàá jẹ́ fún mi lówó. máa fún My friend, stop. Ah, ti o ah, ṣé o fẹ́ máa wáìn mi ni. ìwọ even if i don't have money màá jówó alájì. Ah. yes. My my ma dey prove wrong My dad send account mi sí ẹ. then i will send you the money. irọ́ oh yeah. i love you. Ah. Oh. Oh, I'll prove you wrong. My dad said I got it. Sandy, even if I don't have money, my dear. dágbére. Miriam. Yeah. What, what is wrong with you? Kí ni nǹkan tó ń ṣe kí ni nǹkan tó ń dúró ẹ lọ́wọ́ tó fi jólẹ̀? I mean what right ló ní láti jáde nínú ilé yìí? O ò dẹ̀ sọ fún anybody. Um, ìgbà tí fẹ́ jáde láàárọ̀, everybody ń sùn. Oh. Ìdẹ̀ fẹ́ jí. Really? Yeah. Káti accept pé à ń sùn ìgbà tó fẹ́ jáde. Jọ ibi tó wà lọ yẹn ìgbà tó tó time tílẹ̀ ti ń ṣú ó wò pé ó yẹ ó fa àwọn èèyàn sílé tó máa wá bá ó wá wọlé ń sìn òun rìn bí ẹni tó ṣe fashion parade and by the way look at yourself take a good look at yourself ó wọ́ sọmọdọ̀bọ ó dàbí àwọn tó ń gbéṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì and ah, you, you, you're, not, you're not smiling ó ń rẹ́rìn lójú ara ẹni yẹn wà gbọ́wọ́ ẹ̀ what says your time this is five minutes after eleven ìwọ tó jẹ́ pé wọ́n bí léèrè wọ́n kó ẹ òdẹ̀gbẹ̀kọ́. Miriam tídìí bá bàjẹ́ tán tó nídìí ní dà. ẹ mú mi ẹ má bínú ó yẹ kí n ti dé for real gbogbo àdẹ̀lá mọ Lagos traffic. oh really àwọn òun jáde ṣé mo pọ̀ yọ làwọn ń gbé àwọn ògbélé kan káti ẹ̀ accept pé ok traffic ló mú ẹ jọ kí ló dé tí alájà ń pè ẹ tí alájà ń pè ẹ mo mọ̀ pé o ti block number tèmi náà because o ti believe pé mo ń disturb ẹ why you no picking that call. táwọn mo ṣe máa pick call ṣe bá alájà náà máa sọ fún wa pé tá a bá ti ń drive ká máa lọ pé kan àbí kí n lọ ní accident ni. oh really so o lè park ko ko receive call. mi le park. are you stupid or something. i am not stupid i'm fine. you must be stupid ẹran ni ẹ you must be very stupid. Ah, kí ló ń sọ kí ló ń sọ náà ah, ẹran ni ẹ o ẹran gidi ni ewúrẹ́ tó yẹ pé tó bá na ewúrẹ́ báyìí a tún padà síbi tó ti jìyà lẹ́ẹ̀kan ni ṣé alájà ìgbà wo ló gbọ́mọ àlè wa nulẹ̀ tí èwo rí pé ìwọ ọmọ àlè ní Mariam hù yìí ni má má jẹ́ ntara ẹ̀ṣẹ̀ Ọlọ́run o má jẹ́ ntara ẹ̀ṣẹ̀ Ọlọ́run o. ó ó ti yé mi. alájí tí ah. ó kè é. èmi ọ̀rọ̀ yìí ti yé mi. o ti o ti o ti o ti yé mi I can now understand. no no no I can now understand. No. ni a fẹ́ mi ah o ti yé mi o ti yé mi báyìí. tí n bá tí n bá ṣe nǹkan tó wà nù mí fún ẹ mm-hmm. tí bá ṣe nǹkan wà nù fún ẹ. Miriam. ṣó gbọ́ ọ̀rọ̀ tí o jẹ́ kí n fi tì mí wọlé aláàjì tó jẹ́ wípé wọn ò sọ owó ọ̀rọ̀ ìsinmi rí nígbà wo ló di báyìí ibo ló ti kàgbákò ilé náà. Miriam tí mo mọ̀ tẹ́lẹ̀ kọ́ lélẹ́yìí ní ìwọ tó jẹ́ wípé ìrun wákàtí márùn ẹ kò kì í dín ah, nígbà olúwa rẹ̀ wọ́n lé gbogbo ilé ìmúra ẹ ò fi hàn wípé ilé mùsùlùmí gidi ló ti jáde ọmọ alálùbáríkà ni ẹ ìgbà olúwa bẹ̀rẹ̀ sí ní pàmílẹ́kùn ọkọ mi ò dé jọ jáwọ́ jáwọ́ nínú àpótí kò yọ yìí kò gbómi lakanda. Mami, it's okay. Ah. Jẹ́ kí feel bad already. Mo ti dúró ẹ̀dẹ̀ wo bẹ̀ ẹ́ńkì. Mo dúró látara ọmọ wa nínú trọ́fì. Ẹni jẹ́ kí yorùbá ara rẹ̀ sùn sí. Téèyàn bá dẹ̀ sùn dáadáa, lákàlà lè yan màmá láwọn. Ayọ̀ ayọ̀ mi bá mi bá mi. Stop screaming! Ọmọ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله آه Ah! بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعليكم السلام Miriam. No. Ecco. Così. Così. Ah, yeah. Dove c'era? alájẹ ẹjọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ mi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ látàwọn alájà ti sunkún mo dẹ̀ ń béèrè lọ́wọ́ alájà pé kí ló ṣe wọ́n tán kí alájà ní kí wọ́n bá yín pé kí wọ́n bẹ̀yìn ǹjẹ́ kí ni mo ṣe wọ́n ní pé ẹni mò ń wà bí ọmọ àlè pé mo ti ń bà yín níjẹ́ láti jọ nǹkan tálàjà ń sọ òye mi. Alaji, kí ni nǹkan tí mo ń ṣe ẹ kàn sàn kó méjì péré tí mo ṣe tí mo fi ń bá yín jẹ because nǹkan tèmi ṣe èmi ò rò pé bóyá anything wrong pẹ̀lú ẹ̀ alájẹ. ṣé o gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu nǹkan tó ń ṣe o rò bóyá anything wrong pa ẹ̀ dúró pé mi ò ń sọ pé mo ń wà bí ọmọ rẹ̀ ṣé mo parọ́ ni èmi ò parọ́ ah, ok ìwọ náà look at yourself ṣé bí wọ́n ṣe máa ń múra tẹ́lẹ̀ rẹ̀ o kàn o borí mú o ṣórílẹ̀ ohun sìgá ohun tí kàkí ṣé ìwọ mọ̀ pé àwọn màláìka máa máa àlàkà. alájẹ ẹ gbàgbé kí ló jẹ́ àlàkà ẹ̀yin ti rí màláìka rẹ̀ ẹ̀yin mọ̀ nǹkan tó ń jẹ́ àlàkà ṣẹ́yìn ti rí nǹkan tí màláìka àlàkà lójú ni hmm? ẹ̀fọ́ ni ẹ wo ẹ ṣe jẹ́ ká gbàgbé yẹn. alájẹ wọn ní pẹpẹ mi ló wọn àlè láàmú ẹjọ tó rẹ lọhùn ṣọọmọ àlè mi ni. miriam alájẹ. alájà ló sọ fún ẹ pé èmi pè é lọmọ àlè lánàá ẹ dúró ṣé ìwà tó ń wù ṣé ó yàtọ̀ sí wọn wà nínú then mo máa mo máa dárùn ẹ gbà mí ẹ ṣàánú mi ṣé ojú ẹ̀kọ́ ni mo fi pè ẹ́ lọ́mọ àlè ni ṣé alájà ló ṣẹ̀ṣẹ̀ máa sọ yẹn fún ẹ ṣé o mọ nǹkan tó ń sọ ẹ o mọ tó ń sọ rárá Mariam. ẹ wojú mi dáadáa ṣé mi àti yín ò jọra àjọra ó yẹ wojú mi ká gbà fáwọn pẹrẹǹtì yín burú wọn wà láfún wọn wà lásẹkẹ fún yín alájì mi láìpẹ́ wo nǹkan tá à ń sọ yẹn o Ọlọ́run aláàjì mìíràn aláàjì mo ń fi ẹnu mi ṣàdúrà lọ́wọ́ ló wọlé hmm. má jẹ́ kí n fẹ́nu mi sọ èyí tí ò dá sí will you get out of my room please. náà gbàdúrà o. o hmm, ṣe. aláàjì ọmọ àlè tẹ pé mí ò rí bákan o torí mi ò jọ yín ẹ̀yin náà wo ewu ẹwẹ̀kẹ́ mi ẹwẹ̀kẹ́ yín ìlà nìkan ni ó yẹ jẹ́ ká parí kẹ́ wò aláàjì kò dé kó máa fọwọ́ àǹdè èèyàn èèyàn tó wá bá yín làwọn gbogbo ẹ̀ ń ṣe é nìyà ẹ lọ́jọ́. wọ́n ti pa àwọn ọmọ yìí wọ́n ti pa àwọn ẹ̀ ó dàbí pé bọ́dì Mariam lásán láàrin inú ilé ìyá àdẹ̀fura ẹ̀kọ́ ń ṣe Mariam tẹ́mi bí leléyìí o àbí ẹ gbà mí ẹ máa gbà mí ẹ máa máa wò mí ràn pé òun ò mọ̀ pé mò ń pòun lọ́mọ àlè níbi tó dúró sí lánàá alájà ló ní kóun wá wọ́n ti pààrọ̀ ẹ̀ wọ́n ti parọ́ ẹ̀ wọ́n ti parọ́ ẹ̀. Ah, sẹ̀tánì ẹni ẹ̀pọ̀ ẹni ìpín ni o. ó ṣe ń sọ ìgbọ̀ngàn ló ń yà mí lẹ́nu. tó bá rí ọmọ yẹn sẹ́ <laughs> ọmọ ọmọ tó bá ní èèyàn òṣèré ìjẹ̀ṣà mi ìmọ̀ bóyá ọmọ yẹn lu dúrọ́ọ̀gì ni kò yé mi wàláì tàláì. àbáwọn ọmọ òǹdó yẹn gangan ni. àwọn ọmọ òǹdó ní kíni ṣé ọmọ òǹdó ló máa ṣe bẹ́ẹ̀ ni. Ah, ọmọ òǹdó yẹn burú gan. Ah, àwọn eléyìí ò ń ṣe mí ì because ó I don't know ṣé òdo máa ń jẹ́ Mariam ni. Ah, ah. muslim wà nù ọkọ̀ kí n common ni. Ah, ó dà sí ẹ ọmọdé after ẹlẹ́ẹ̀kẹfà ọmọ yóò máa gbà. six grand. ọlọ́ọ̀bá ń gbọ́ kò gbàṣẹ́ gbàdúrà tí mo ṣáà kí tí mo bí tí mo ní mo ṣe mọ́ kò lè tún grip mi nìyẹn o. again. mo ti padà ṣe lẹ́ẹ̀keje o. ẹlẹ́ẹ̀keje. Eh, àbí gbàgbé pọ́mọdé bóyá ó lọ school ẹni òye mi mọ̀ mi mọ̀ tó lọ. bóyá study humanology àwọn yẹn máa mọ weakening point. ẹn eh. mm. eh, tó wá tiẹ̀ ń bá fún mi ni pé reason tọmọdé fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ò yé mi o torí ìgbà tó ṣe tán ta ṣe tán mo kàn fún twenty thousand pé kó gbà o àgbámúrí yìí o kò fi ṣe owó káàbọ̀. olókèrè kò lókèrè olówó fẹ́ ni mo ní sókèrè ni màá fún ẹ sí olótì o olóòlù ẹ̀ kóhùn tó fún mi lówó ọ̀dọ̀ ẹ pé mi ò ń gọ̀ bá bẹ̀rẹ̀ sí ní wáìnì pé àwọn ah, ṣe máa fún mi lówó olóòlù fún lóṣẹ̀ mo ní òòlù fún mi lówó ah, ó dà sẹ́ẹ̀ tí máa sẹ́ẹ̀dì ẹ̀ tó máa dọ̀rọ̀ báyìí mo tún rà láti ni o. láti pẹ̀lú ló sẹ́ndì ìwọ báwo ni ìwà báwo ni ìwà. o ti ń fún mi ní tíìsì látàárọ̀ jí ń gbọ́ tán èló ló send. ọmọ yìí àfẹmí lẹ́jàre kí ló fẹ́ fi ṣe ń sìn ṣáájọ́ ṣiṣẹ́ ni. ó yà mí lẹ́nu ọmọ yẹn ò ní ìdòwò level gangan level ló need. ọ̀rọ̀ ọmọ yẹn ò yé mi o. ẹ ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ báyìí wàá sọ ìwọ náà máa sọ di pẹ́ẹ́tì ni wàá máa nọ́ọ̀sì ẹ wàá máa nọ́ọ̀sì ẹ ni wàá máa kí ẹ. ọlọ́run bá láṣẹ máa wà déédéé bàbá dẹ̀ ní sínà èmi ò lù síṣà. kò sẹ̀ bí mi náà wẹ́yọ̀ kan kó ṣé o lè ṣàmúrí o lè ṣàwàsó ìgbèrò ọkọ mi ní pé kí n ṣàmúrí fún náà náà ipò ló ti máa ṣe kí ló máa ṣàpadà fún mi ìwọ náà wàá kọ́kọ́ lọ́kàn pé ah, èmi gan wọ́n mọ ẹgbẹ́ kí lè tẹ̀yẹ́ múrí ni fẹ́ ṣá ni o wàásù o. mélòó ni bọ́dì mi sọ máa ṣàmúrí fún ọmọ olóṣó fine boy lèmi fi ń kó wọn jẹ èmi ò gáàdì láti ṣàmúrí o ah, èmi ẹ̀bùn ni o jọ mọ́ làwìn ni. wo èló gangan ló fún ẹ. ṣé àwa pé káàbù dàbí kí la máa ṣe. pé wúbà fún mi. mẹ́rin àmú aláṣà elétí ikú. Dr. Jane Afid, wọ́n ṣe ní ìṣe. Ṣé o láìpẹ́? Mo lọ́ọ̀bẹ̀, wọ́n gbé nǹkan tí mo mọ̀ jẹ ní ìrìn àjò. Bébí. Ṣé o láìpẹ́? Eh? You enjoy am. Ah! Don't even use that word. Mo love it. Kí ló ń jẹ́ láì? Ó ṣe mí ẹni à, love it, baby. Mo ti ṣe nǹkan kan. Eh? mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi. ìwọ nìkan ni first ọkùnrin tí mo máa meet láyé mi tó máa nù mí tẹ̀mí wú mi ó tún máa sọ fún mi pé kò rẹ̀rùn. ọmọ òdìsá bàbá rẹ̀. rírì àṣẹ àdìgbà rẹ̀. Ah, ah, ah. oh my god. <laughs> ọmọ yorùbá ó yá jẹ́ ká àwọn ilé kàṣẹ ọkàn sí. yorùbá mm-hmm. eh. oh. ó tún ní pátó mi yeah, baby. <laughs> You don't kill me. Yeah, I swear to God, mm -hmm. baby. Kí ló ṣe? Kí ló ṣe? Olórí burúkú. Ẹ wá ṣí èrè títí ẹ ti ta tó ló bá ta tó lò fẹ́ lọ lọ́ta. Ẹ jọ kó lórí burúkú tiẹ̀ kó tó lọ́ta tó ṣáyé òun ti ta rárá rárá. Bọ́kọ̀bọ́kọ̀ lórí burúkú ajá ẹ gbọkọgbọkọ mo fọ mo fọ ayé mi mo ní máa bá ti ayé mi ayé jẹ wọn àgbọ àyọ ọpọlọpọ ló máa wọ rí ṣé ṣé kò sí kọbí la rẹ ọpọlọ pé àwọn olùgbàlà mi ẹ ṣé o àwọn ọba tí ilé jẹ bó ṣe ń ṣe nìyẹn gbọkọgbọkọ yẹ kórè burúkú bọ. ẹ ti rí ìgbọ́n mo jà kúrò ẹni sùn ẹ ti ìgbọ́n kankan. àti àti ẹdúró náà bẹ́ẹ̀ bá lù wọ́n pa wọ́n bí tí wọ́n ṣe àná. wọ́n tún máa padà wá ó ti pẹ́ tó ti ń ṣe. gbogbo àdúgbò máa wojú ẹ̀wọ̀n màá bó bóyá dìde mo ti dìde máa já ẹ sí òwò ẹ̀sìn ló máa fún mi ní ṣe. ẹ lù wọ́n dáadáa ọ̀tá. tẹ́lẹ̀ bá fẹ́ kí náà ṣìṣì ju ilé rẹ̀. ẹ ṣé o. Ah. Ah. Hmm. bọ̀ kí ló fẹ́ gan-an jọ kí ló tún fẹ́ wọ́n ní kí ló bá kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ ẹ oníṣìnà alágbèrè ọkùnrin mi ìmọ̀ tún wá káàkiri ọmọ ajá lọ́sẹ̀ lásán yẹn ènìyàn àdúgbò ló ń gbé kiri idiot. ah subhanallah báwo ló ṣe ṣe ọkọ mi. ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Ah. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Um, alájà. No. Miriam ọmọ yín sọ pé àwọn olè rọ̀bù òun mm. gbogbo gadget ẹ pé o mm. owó tó wà nù pọ́ọ̀sì ẹ̀ wọn ò mọ àlájá o pọ́ọ̀sì ẹ̀ fúnra ẹ̀ wọn ò gbá o bàtà ẹ̀ pé wálé o mm. àwọn olè ló dẹ̀ rọ̀bẹ̀. wọ́n rọ̀bẹ̀ báwo náà ṣe gba agbo lọ́wọ́ ẹ̀. mi ì má dé mi lọ if not because i'm a smart girl. A <laughs> mi ò sọ pé wọn ò pa mí ọmọ pọ́ mọ̀ gbòòrò pé gbówó bàbá ẹ̀ lọ́ọ̀ ọkọ̀ wọn mọ̀ ìpàdé o. Hmm. àwọn kan ló tún jọ ojú mi ó da ẹ̀pẹ̀ sí mi lójú ní ojú mi ẹ̀yọ́ kan ṣe yọ. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ mùsùlùmí ni ẹ ò kí í ṣọmọ gbòòrò ṣọmọ tó máa ń pè lọmọ gbòòrò ni ọmọ jàgùdà àwọn tí ò kì í gbọ́ràn sóbì lẹ́nu lókè ọmọ ọmọ gbòòrò ẹ ọmọ lóun ni ẹ. méjèèjì ọmọ òbúrò àtọmọ ọ̀tá. Abdul jẹ́ kí n bàbá ẹ gbé first aid box wa so that ẹ̀gbọ́n yẹn á lè bá ẹ tọ́jú. alájà mi ò sí around mm, mo jáde tí bá ti dé. ẹ̀gbọ́n mi. ta lè gbọ́n ẹ. ìwọ ni. tí bá tí bá fọwọ́ sí gba etí ẹ. wàá tún lómi mọ́ tara mi. ẹ̀wọ́n náà mọ̀ bẹ́ẹ̀. orí ìjókòó ló wà yìí ó dìde alájà mi ò lè ọmọ ẹ eléyìí this useless thing na. abdul mo fọlọ́ ń o má jẹ́ kí aláàjì gbọ́ o ah tí aláàjì bá gbọ́ wọ́n á sọ ṣégi ọ̀rọ̀ sí mi. ẹ̀gbọ́n mi nǹkan tó ṣe fún mi ó dà ẹ̀gbọ́n mi ẹ̀bẹ̀ rẹ̀ lọ. o lè lo ẹ fún mi sàn. mẹ́rin mẹ́rin òtítọ́ òtítọ́ o aláàjì ó yẹ káláàjì gbọ́ ó yẹ káláàjì gbọ́. èmi máa sọ fún wọn èmi máa sọ fún aláàjì. Okay, ok um, jẹ́ kí mi wọlé lọ kí n lọ bá gbé first aid box wa ṣùgbọ́n kí n bá ìtọ́jú ẹ̀ pẹ̀lú ọkọ mi pẹ̀lú ṣùgbọ́n pẹ̀lẹ́. wọ́n mi ìjọ tẹ bẹ́ẹ̀ bá mi rí bí ẹni sí àbí bí ògógóró tó lọ. àwùsù bí láì nínú ṣètò ìrọ̀jì. láì nínú ṣètò ìrọ̀jì. ọtí ọmọ mùsùlùmí ni ẹ wọn ò gbọ́dọ̀ máa rírú ẹ lọ́wọ́ ẹ ká tó sọ wípé òun alájẹ kan ṣe kí mo fẹ́ mo fẹ́ fi jó ẹnu mi tó ń dùn mí. o mọ nǹkan tí màá lò fún ẹ mm. iodine spirit àtomi gbóná o ní màá bá ẹ fi jó mm. hmm? kì í ṣọtí. ah Mariam you are gone. yàgò má ṣe mi eh, ah, tí bá fọwọ́ ti gba etí ẹ. òbí yẹ ìdáhùn bí abẹ́ alájẹlá máa fún ẹlẹ́dì olóyìn burúkú máa gbé nǹkan ilé sí ìrìn àbí. Eh, ẹni tó máa nù ẹ́ pa lòún wá. ọ̀dẹ̀ ni bọ̀bọ̀ yìí. tẹ́mi. àbọ̀dá mi. báwo ni. ṣé wàá ókè ń tiẹ̀. mo wà. Eh, ìgbà wo ni o sọ pé òun padà sí skul náà. bọ̀dá mi ọ̀la bí àtẹ bá fún mi ní kọ̀tẹ́ promise me. Ah, ah, tẹ́mi hmm. ìwọ ṣe mọ̀ ju owó owó owó owó every time ṣá. Ah, dandan lowó eh. ẹ̀yin náà lè sọ fún mi ẹni kì í má dá àwọn ọkùnrin tó bá kẹnu sí mi lóhùn hmm. pẹ́lẹ́tàn ni wọ́n hmm. ṣé mi ìwà níbi ìrèwó lọ́wọ́ yín. ṣé mi máa wá gbọ́ sórí gbogbo àwọn ọkùnrin tó wà ń tàyẹ̀ kí n ṣe gbogbo wọn ní ẹlẹ́tàn but eh, ohun tèmi fẹ́ láti ọwọ́ ẹ̀ ojú wípé you have to face your study just face your study okay ìyẹn ló ṣe kókó sí mi. Hmm. and thanks so much for everything torí àtìgbà tí pọpsi àti mọmsi ti kú ẹ jẹ́ kí n mà lára. sẹ́mi ṣó máa bẹ̀rẹ̀ ṣó máa bẹ̀rẹ̀ dìtì mi ni mo ṣe ó dá tí mi ò bá ṣe talent tó fẹ́ ṣe. ẹ̀yin náà lè máa ṣe. Um, nǹkan tèmi ní ìdílátọwọ́ ẹ̀ ń sìn ni pé a ní rice ń lẹ́nà Still there wa, because still wà everywhere ó ṣe kókó bá mi ṣe kíni <laughs> bá mi dáná oúnjẹ. ọ̀dà ah, mi hmm? ìgbà wo lè máa má rí ah, ah, ká níyàwó wà ní ṣé mi máa stress ara mi báyìí. tèmi ṣé o fẹ́ fẹjọ́ pa mí ni àbò fẹ́ rojọ́ pa mí ṣé èmi ni Don Jazzy tí ò tètè má rí àbí èmi ni Túndé Edna tí ò má rí wọ inú ilé kó lọ ṣe kíni kó ṣe oúnjẹ fẹ́mi ìgbà wo ni suspicion kìíní yẹn expire tẹ́ ẹ sọ fún mi. ó ti tán láti jẹta. láti jẹta láti jẹta. bẹ́ẹ̀ni tí wọn wá máa ń rìn sí i tí ilé ọkọ tiẹ̀ tí wọn ti máa ma sọ pé suspicion tán nìyẹn rádaràda kò mọ ju kó dúpẹ́. ẹ ṣe suspicion ẹ kíyẹn kúrò ń bẹ kóòdù ẹ náà ẹ ní sọ fún yàn. ìmọ̀ wọn lọ́mọ yín ló lọ́ọ́ yàn kékeré síta ké sórí tábìlì wọ́n lọ́mọ yìí ló gé eh. yẹn eh. ọmọ yìí tẹ̀ rò pé ó jẹ́ eh. yẹn wà ṣebí gígbẹ́ ló fọ́ yẹn ẹ wá wá bọ́ mi nation ah. inside is our nation. Ibo ni Àjàlá lọ tó ṣí géètì lẹ̀ báyìí. Ẹrú ò tiẹ̀ bá bóyá anybody ló lè wọlé. Wá lọ bá mi sí géètì yẹn. Miriam báwo. Miriam báwo lẹ. Ahùnsùnmi láyé lọ ṣe tán ní rọ̀jì. Miriam. Àwọn yìí máa ti ń gbé mi mọ́ra jù. Àfi bí pé agbára kò máa ṣe é. Láyé láyé lọ. Miriam Bẹ̀lájàlá. Miriam. Bẹ̀lájàlá. Bọ́dà bọ́dà Yes, Yes! yes, yes. Yes. Wọ́n ti mi Yes. Yes. Ó yẹ dáa kì í ṣe tẹ́rọ kini kese tẹ ro kí ló ṣe pẹ̀lú mẹria ẹ wo ẹdọkọ ẹjẹ jẹ wo ẹjẹ ìsa ẹdọkọ ìsa dùn kí ló ṣe pẹ̀lú mẹria sùn lọ́wọ́ jẹjẹ mi mo lo oògùn oorun tẹ́lẹ̀ ni tẹ́lẹ̀ bí ẹ jẹ wo mi èmi rẹ ni mo máa ń sọ̀rọ̀ nǹkan every Thursday oorun ni mo ń sùn lọ́wọ́ nu lẹbi mo ṣe lédi dínú mo kàn ń filẹ pé nǹkankan tẹ́lẹ̀ mo ń filẹ pé nǹkankan tẹ́lẹ̀ tí mo tajú kama mo kàn rí kíní mi lẹ́nu wọn ni mo ní àyàkó àǹtí kíní mi lẹ́nu yín kílẹ fi ṣe ẹgbẹ ìjẹ alaja alaja dúró ẹ dúró ó wá ṣe kí n ṣe pé mo ṣe kankan àwọn náà ṣe. kiri mo o ṣe. mo bá kiri mi lẹ́nu. o ṣe. mo bá kiri mi. ìwọ ṣe ìwọ ṣe. lẹ́yìn lẹ́yìn. ó ti tó. ẹ jẹ́ ká ló kó èèyàn lọ́rùn o. àbọ̀ wa bọ́ lọ́rọ̀ ẹ̀ wàá rí nǹkan tí màá ṣe. wọ́n gbé kámi lójú ọ̀run ni. iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀. ẹ má jọ. mo sùn ni o ìmọ̀ kankan pariwo mo kú o ìmọ̀ kankan wọ́n. kí Mariam tó dójú tì mí ní gbogbo ilé àti ládùúgbò má dójú tì Mariam máa jọ lójú máa jẹ́ kó mọ̀ pé èmi náà gbà rádaràda kọjọ síbẹ̀ kọjọ síbẹ̀ ibi wèrè tó ń rìn yẹn yẹn tó lè wá kan míì tó lè fi kú tó yẹ pé common security guy ló ń lọ bá lájọṣepọ̀. Mira, bílẹ̀ bílẹ̀ mo ti sọ̀rọ̀ ọ̀gẹ́ ìfún etí pẹ́ẹ́tipẹ́ mo ti pẹ́ tí mo ti rí bẹ̀lájà náà ẹ má bẹ́ẹ̀ ní ọjọ́ ọ̀tọ̀ mi. kí ló kọlu ẹ wọ̀mọ̀ alẹ́ tí mo ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ owó ẹgbẹ́ tó wà lájì kí ni mo ṣe fún ọjọ́ mẹ́fà mi ni mo ti bẹ̀ wọ́n ní alẹ́ tí mo ti bẹ̀ ah! yìí náà. ọmọ àlẹ́ lẹ́lẹ́ ọmọ lù mí ọmọ onílò yìí ọmọ onílò yìí. ọmọ tó bá nọ bàbá yà gíràntì lọ́wọ́ ah, lé ní. Ah, ah, aláṣẹ ìjẹ bá mi lọ. ó gbà bẹ́ẹ̀tì lọ́wọ́ mi ó fẹ́ lọ mi. láàá yìí làfi làlá fún mi. yé yé bàbá yà làfi làlá fún mi. aláṣẹ ìjẹ bá mi aláṣẹ ìjẹ aláṣẹ ìjẹ bá mi. aláṣẹ ẹ má bínú sa. Miriam báwo wà lára ẹ báyìí sí. Mm, I'm getting better. Just listen to yourself. I'm getting better. Eh? kí ló máa ń ṣe ẹnu ṣé ọmọ kékeré ló ṣèpèrè ẹni a dẹ̀ ti sọ fún ẹ times without number pé kó má máa rìnrìn alẹ́ mo ṣọ́ fi ṣe ẹ ni ṣé kan mi wà ń bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ojú ẹ̀ pakopako. ẹ wo gbogbo ọmọ tí a bá ti ń bá sọ̀rọ̀. alájì hmm? ẹ káàárọ̀ sà. how are you? ṣe wà pa tí ẹnu ò bá ti ká ó dá mi lójú pé aṣọ ò lè ká kẹran ọ̀pá aṣọ mẹ́wàá àbígùn aṣọ fún aṣọ ò lè ká láéláé ẹ jọ ẹ bá mi bi Miriam ẹni kò sọ òótọ́ ọ̀rọ̀ fún yín kí ló ṣẹlẹ̀ sí gangan kó fẹnu ara ẹ̀ explain. ah ètí báwo ah, o gbọ́ Mariam kí ló ṣẹlẹ̀. ó sọ̀rọ̀ náà. Ah. ẹ̀yin ọ̀rẹ́ mi kí wọ́n má dáadáa dì lò mọ́ sí àtàwọn ẹ̀gbọ́n mi mà ló dé wọ́n dẹ̀ kémi àti àjàlá tá ń enjoy ara wa. to the fullest thing wọ́n yìí take care of me kò sí nǹkan tó ń sọ sí mi tán nǹkan tó mú dáàdì tó fi yọ bẹ́ẹ̀tì lọ́jọ́ yẹn tán dẹ̀ bẹ̀rẹ̀ sí nà mí nìyí nígbà tí mi ò kí ń ṣọmọdé. mo gbọ́rọ̀. kò tí ẹ̀ yé mi mọ́ báyìí dáàdì ẹ má bínú o mo ti sọnù ni o ẹ because ta ló ń jẹ́ àjàlá. ẹ wo màá pùtẹ́ true dáadáa àjàlá tó ń sọ yìí security guy tí èmi ń sanwó fún lòun àtọmọ mi lọ́jọ́ ń kura wọn mọ́lẹ̀ nínú ilé mi gáàdì mẹ́ẹ̀. Ah! àwọn méjèèjì ni màmá ẹ̀ka nínú ilé tí wọ́n ń bá ọmọ mi lájọṣepọ̀ torí ọlọ́run ẹ̀yin náà ẹ wò ó ẹ wò ó. security. the most painful part ni pé dádì ti torí ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ lé ìfẹ́ mi kúrò. kí ló ṣe tó ń sọ̀rọ̀ rọ́dà lálẹ́ nígbà. one person don't satisfy me why are you taking the partner? just be quiet. create time people enjoy yẹn wọn. àbámọ̀ bínú àjàlá as in security yín tí àwọn dáàdi ń sanwó fún. tí mò ń sanwó fún. ẹ̀yin lẹ́yìn ibi security ìfẹ́ mi ni bọ̀bọ́ yìí satisfy. ọgbẹ́ni sọ òjò ó dẹ̀ tún sọ ẹnu ẹ ó dẹ̀ ń dùn mọ́ ẹlẹ́nu. tó bá rọ ọmọ tí mò ń sọ yìí kí ni mò ń sọ ọmọ tó máa ti rí dáadáa ni tó ti ṣí géètì fún ẹ láìmọye gbà ó dàbí okùn gbànú báyìí ni orí pẹlẹbẹ kò ní flavour kankan lára mi mọ tó rò dọdọ ẹ mi ò mọ. mo dáràn ẹjọ́ ti torí ọlọ́run atàtìlẹ́yìn anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Mariam bá ṣẹ̀ nínú yín àbí ẹ bá mi kófìrí èèyàn kan tẹ́ mọ̀ pé òun àti ẹ ní gbọ́n mi sí omi ò ẹ bá mi bẹ́ẹ̀ ẹ ní kó má ti bí ọmọ yìí pa mí lẹ́kún ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá mi bẹ́ẹ̀. Miriam, are you, sure you are okay? mo wà okay. ẹ gbọ́. Ah, mo wà okay. ẹ sòrí rẹ you are not fine. Mama yóò tó satisfy yìí tí yìí dùn tó make sense ah. Àjàwé yìí jà ọ̀tọ̀. Ó ṣọ̀kò wà ókè. Kò fine sef, ẹ má bì í. Kò wà ókè, <laughs> kò ní ìdàtí bí kò fine, kò wà ókè gbẹ́dì ó lè pé títa ni bóyá títa ló ń ṣe. tinú lé ni wọ́n ní mo lọ́bẹ̀ yẹn mi lọ́wọ́ this person ẹ̀ sọ ọ̀rọ̀ wípé àjàlá jẹ́ gate man. ẹ jẹ́ ká sọ fún ní kórọ̀sì pé kó wà òkè ó wà òkè ó wà òkè ó wà òkè ó wà òkè. ọmọ tàbí nílé ire kì máa ń bá ọ sùn tá. I don't know ẹ ti ṣaṣẹ́ sí mi. I'm gonna tell you, I'm gonna tell Okay. Okay, no problem, no problems. Alright, alright, bye. Oh. Yeah. Hello. Hey, hello. Hi. How you doing? What's up? I'm okay. Um, I'm Tokumbo by name. I'm Mariam. So what's up with you? i'm good. yeah mo rí ẹ̀sìn mo kàn stop by mo á wò if i get like you kí n tiẹ̀ bá a sọ̀rọ̀ joke, jó kájọ sọ̀rọ̀ you understand what i'm talking about. just like that do you know me before. i don't know you but let me tell something we are all strangers on this earth but ìjọ kan la máa bẹ̀rẹ̀ friendship relationship then it can lead to courtship you understand what i'm talking about. <sighs> no oh, problems. Oh, also can i have your number please. <laughs> this is too much hope i'm safe. you safe we all nigerians kíkọ gba nọ́mbà ẹ ká lè sọ̀rọ̀ ká fi mọ́ra wa jù báyìí lọ náà ni na. okay. yep. Yeah, I'm calling you right now. Yeah, that's my number. The wallet is too much. All right. Bye. Bye. Have a nice day. Yeah. ní ìyàwó tí mo ní mo tún ẹ láti fọ ọkùnrin lómi kí n ṣe bí ìgbọ́kọ̀ àti ìyàwó bọ́ ṣe máa ń ṣe síra wọn àmì ò ń tì mí dànù ni ò ń block everywhere. ọkọ mi ìgbà tó ń ṣe ògbò yẹn lóru mo rò pé ń bá mi pẹ̀ fún ni tó wọn jọ láti jí mi nìyẹn. ibi ìbáyé gan ni ilé olóṣò òun kálukú ah, àwọn èèyàn máa ń rún wọn mọ́ bí mi <laughs> yóò rún yín débi pé bísíìsì lẹ́ẹ̀dẹ́ ilé. àárọ̀ jíjìn ọ̀sán jíjìn mélòó ni bọ́dì mi ṣó fẹ́ lòmí pa ni. jọ kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ yìí. ló máa jí wọ́n ń ta ó má jẹ́ pé ìyàwó ilé mi ń set me up ó ní kí lọ ṣe ṣìnà kò yẹ kó kọ rárá. ìlú làǹgbàṣà ńlá ṣe ń ṣe. tí o bá ṣe nítorí sweetheart ní èkì ń gbá ibi. you must be very very silly. ariwo ọmọ yẹn ti pọ̀ jù kí ló wà nínú pé kéèyàn sùn ká dẹ̀yìn bolẹ̀ ká la tọ́ba. bẹ́ẹ̀ni sáwọn ọmọ yẹn kò lo bẹ́ẹ̀dì. irọ́ ni tí a ní. sílẹ̀ ìyá wọn ìyá wọn eh, èmi kan lọ́ọ̀bù ẹ jù. I can die for you. Ah, má lọ kú torí mi o. ṣe mi lè ṣe sàbúrì o fẹ́ pa mí. ìwọ kò sọ́pọ̀ síbẹ̀ àbí mọ nígbà tó ṣe ìdórí ẹlẹ́ẹ̀kẹrin mú jẹ́ ọmọ pé ọmọ wa ń bẹ̀ ọlọ́run ọ́ díà èyí tó bá strong ló ń pè bẹ́ẹ̀ ọ́ díà. kátà irun mi ó ní kátà ilé mi. Ah! èmi kọ́ ọlọ́run ni ọlọ́mọ ọmọ yàn mí wá sáyé lórí ẹ̀ ní. ọkọ mi olólùfẹ́ mi gbà síbẹ̀ kó bá mi fẹ́ ra blood tonic bá máa fi dọ̀la báyìí ó ti ṣàpùpù. wọ́n ló tún fún mi lówó ni èmi ló yẹ kí n fún ẹ lówó wò wò wò má má lọ ṣe mí bíi àwọn kòkè ọ̀hún tó yẹ pé dòfin náà máa ń ṣe kò lè yé wọ ó ti yẹ slang àwọn ọmọ ògbóró ni bí yé sọyìn àwọn tèmi á ti bà ó ah, ọmọ oore tó ṣe fún mi mi gbọ́dọ̀ máa ṣẹ̀sùn ẹ o ọlọ́ra tí wọ́n máa ṣòro fún yàn kí yàn ṣẹ̀sùn ẹ ni tó bá ti náwó fún eléré eléré á kí ẹ tó bá náwó fúnra wa náà ti ṣe kí ni à ń dẹ́ ẹ̀dùnmúlẹ̀. ọ̀gá dé tí màá yẹ pé bóyá o sọ mi wo ti ń lọ ó yẹ kí n ṣọwọ́ karùn-ún ni o. bọ̀rí ọlọ́run àwọn aṣeré. káàkiri. yéé ọmọ mi ẹ ṣí ọbí wa ẹ ṣí ẹ ṣí. Sàbúrì ẹ̀jẹ̀ ah. tíwálè alábílẹ̀ Jésù tíà ètùbọ̀bí lóríta tíwálè àwọn ìyá ìgbà ṣe eré wàá ṣe gbàsíẹ̀ gbàsíẹ̀ gbàsíẹ̀ àwọn ẹ̀yà àrìsàlẹ̀ níbo ló lọ. Ah, olóṣì ni ẹni yóò ríran ni orí ìyá yín tó dúró mọ̀ pé bàbá yín ló ṣe. ilé tíwálè màmí tíwálè jésù tíà. ó ti yẹ ìyá yín nìyẹn. ó yé mi. èmi àti aya wà nínú ó ti kójọ látàárọ̀ àti gbàgbọ́ gbàgbọ́ gbàgbọ́ ó ti yẹ wà ní kí àyìn ṣe kí ni kí àyìn lọ sinmi sílé. làásù làásù. ó ti yẹ mọ́ fẹ́ sáré lọ jáyà yín ó ti yẹ. òkè wá ṣeré. Ah, orí sàbúrì ò ń gbé ńgbà o ọlọ́run sàbúrì kan jáṣẹ́ ní orúkọ ló mi o ah, ọlọ́run sórí bí mo fẹ́ máa lọ́ọ̀sì mo kàn káku ìgbé ya ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá mo wá rí bẹ́ẹ̀ àkó ah, yẹ kó rí bẹ́ẹ̀ kò sí bí ọmọ bá ṣe máa lọ tí wọ́n ní rí ọ̀wọ́ ńlá pé ah, ọmọ ọba lélẹ́ ó gbọ́dọ̀ rí lára ìyá yín tó jẹ́ ìyàwó ti tèmi wọ́n gbọ́dọ̀ rí lára ẹ̀ pé ìyàwó aláyé ńlá lélẹ́ òótọ́ ọ̀rọ̀ sàbúrì bílẹ̀ bílẹ̀ bílẹ̀ ẹ̀ṣin ìyá yín rèé Ah, ẹṣin bẹ̀lẹ̀ jẹ ìyá yín máa wà nù ẹṣin ẹ̀yà yóò gbọ́dọ̀ tún forí pọ́ọ̀rùn pẹ̀lú gbogbo ewé ti ṣe lọ́dà nígbà tí mi ní pààyà yín mọ òkè òkè kí àyín ṣe gíní kí àyín wà nù ẹṣin tiẹ̀ kémi wà nù ẹṣin tọ̀dọ̀ mi níta ètò ah. ẹ̀ wàá ṣe gíní wàá di ráídà ráídà òjò ìwà ráídà èmi á wà lẹ́yìn eh? àwọn máa wà wájú màmá yín máa bọ̀ lẹ́yìn ṣé wọ́n pé sí gómìnà ó ti yẹ sí gómìnà tó bá ń lọ gbogbo àwọn èèyàn máa tẹ irú kó máa tẹ̀lé escort gbogbo máa tẹ̀lé ah! àwọn ṣeré tàbí ògbà mímu yẹn ò níyàwó eré January ó ti ẹ̀ àá tẹ̀lé wa lẹ́yìn àwọn aṣẹ́kí náà máa clear yàrá yìí lọ yàrá mi o mọ ohun tó ṣẹlẹ̀ torí gbogbo nǹkan ni mo lè ṣe fún ẹ ìwọ kan wọnú ọkọ̀ tó ti yẹ àá máa máa ṣe kí náà bẹ́ẹ̀ clear ọ̀nà ọmọ tó bá ti ṣe wèrè wájú ẹgbẹ́ gbà ti fún ni ìyàwó mi wọlé sílẹ̀ yéé. Hello? Ah, yes! Ah, I know it! I know it's Ah, yeah! Ah, sorry! Sorry, sorry! Yeah! Ah. Um, baby me, baby me, kí máa yín ṣí gate. Ṣé mo rú ẹ̀ṣẹ̀? Ṣé mo rú ẹ̀ṣẹ̀? Sórí ẹ̀yìn ni, kò sí kó mẹ́jọ. Oh, my God! ẹ mọ tó ń pè nífẹ̀ẹ́ bébì mi máa bọ̀ jáde bébì mi máa bọ̀ bébì mi máa bọ̀. ìkọlọ tó yé nìyàn láyé ó pọ̀ jù ú tó yé lọ. bébì mi máa bọ̀ bébì mi máa bọ̀ díẹ̀ díẹ̀. bébì mi bébì mi dúró bébì mi dúró dúró dúró ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ bẹ́ẹ̀bì mi eh, bẹ́ẹ̀bì mi wọlé padà wọlé padà mo ti lè jọ̀wọ́ ẹ̀. ó wọ bèbè ó wọ bàkásì tó bá lọ sí mọ́ṣáláṣí ah. wọ bàṣáṣì. oh bẹ́ẹ̀bì mi. This is what our mother always talk about. a ọ̀rọ̀ yìí máa ti já mi lára jù ọmọ yìí máa ti gbé mi mọ́ra jù. ọ̀rẹ́ mi ó ga ọkọ̀ lọ jókòó pa sí Dubai ó tiẹ̀ wọ́n tí àwọn àtàwà ń lé. wọ́n yẹ kí parọ́ fẹ́mi fẹ́ wálé o. kí ló dé. ó ń dùn bàjẹ́ mo yẹ jọ ìbẹ̀rẹ̀ gan. Ah, wàá ti rọmọ kan tó jókòó tì lọ́hùn nìyẹn. ìyẹsẹ̀ kọjá rẹ̀ mo kàn mọ̀ pé kíní ṣó tí mo lọ fún one africa verse ẹ̀ lásán gan-an ah, ó má jẹ gan-an bó ṣe sàwọn star lọ́wọ́ mi. ẹ̀ẹ́ ṣó yẹn náà làwọn rizzi wà gbogbo àwọn david gbogbo ẹ̀rọ. àwọn ah, everybody wà fún mi. rizzi tẹ̀ ló wá hàn tí gan báyìí sùn every time still still still akọ̀ ń gbóhùn àti tiwa. ọ̀rọ̀ still. àti ẹ̀wà gbọ̀ngàn ọkọ̀ mọ́ báyìí àbí ẹgbẹ́ yóò gbọ́ ni pàkí ni steve. Ah, èmi kàn fi pẹ́ kàn fi wá awareness lásán ni àbí. awareness. ọmọ èèyàn parọ́ fún yín ọkàn gbogbo wa ni kò sí nǹkan kan bẹ́ẹ̀. àbí wọ́n fi pọ́n ṣe nǹkan kan ni. Ah, èmi ò gbà èmi ò gbà ah, èmi bìlì pé wọ́n ṣe nǹkan kan ni. ọ̀nà ọ̀nà o lè sọ bẹ́ẹ̀ o sì ń bẹ́ẹ̀ náà o omi ṣírò wọ pé òun ẹgbẹ́ wọ obìnrin olè wà pẹ̀lú ẹ̀ wá ṣe kínní yẹn ṣáà ni ẹ̀gbọ́n but àwọn pípìn yẹn náà wọ́n ti hype wọn jù ṣé wọ́n náwó jù àwọn tó ń ṣe fíìmù lọ ni. ṣáwọn onífíìmù lówó ni. bóyá àwọn tẹ mọ àwọn náà gun mọ́tò ńláńlá. onífíìmù lówó àníbàṣọ pẹ̀lú pọ̀ jù ní wọn o kò ń ṣàgbé àwọn náà. ẹ ká sọ ọ bọ́dà bọ́dà kò sẹ́gbọ̀n mi lè ṣàṣọ fún ẹ̀ṣọ́. ẹ mo ti pè é ah, ó dẹ̀ ní ó nílé ilé mi ó ní kí n lóde òun ó ní kí n ṣe bó bá ṣe wù mí. bọ́dà ah, oh, Khalid ẹ máa sọ fún mi ẹ Khalid ni ẹ ọ̀rẹ́ mi kí ló ṣe too cute. oh my god! Ma'am. Wait, wait, I love your smile. Thank you. Ma'am. Oh my god. Ma'am, are you okay? Can you tomorrow? Can you tomorrow go rubbish tó ń ṣe? Dídé kò dídé jàre. Dídé kò dúró jàre. Gẹ́gẹ́ náà kí àgọ́ dídé jàre. Ó dẹ̀ sáré ó ń the ín ó ń ṣe kí ni. Kí ló dé? Nuzans kò tiẹ̀ kò lójú tì rárá. tókè tókè tókè ẹjọ ẹ má pariwo mọ́ mi ẹjọ. nígbà tí ṣe kí ni túmọ̀ wọ́n bí ṣe ṣe yìí náà. oh my goodness. Sorry, I might be, I might be, I might be. DVD. Ṣé entertain wọ̀nyí lè wo channel tó wà kí ló dé ẹgbẹ́ kò tán ni? Mo fẹ́ wo DVD nínú living room. Ṣé a ní DVD rí báyìí? Ṣé o wo DVD rí bí báyìí? Ẹ má bínú, mo yọ̀ chain wọn. Mo fẹ́ pàdé ọjọ́ tí kò rí jù báyìí lèmi dé jù báyìí. Are you crazy? Ọ̀rẹ́ me. are you crazy? Crazy how? Are you not? What? Oh, Where? bóyá màá wọlé It's okay. Màá wọlé lọ. Ah, Ọ̀gá bọ̀bọ̀ yìí kí ló ṣe é gan-an? Wọ́n you jowú gan-an. Kí ló ṣe kí ló dé tó ń disturb ọmọlọ́mọ? Ah, Yẹ́n ló fẹ́ wá òun fẹ́ play DVD. Ṣé DVD ń bí ni? Ó dùn mí tẹ́ ẹ̀ nìyẹn. Èmi gan ní fíìmù kan ní mọ́tò ìbánikẹ́ wá play ẹ̀ yorùbá fèmí ni kárí ilé ní táìtù ẹ̀. Ah, ó dùn bàjẹ́. kárí ilé. yorùbá ni ó dùn bí ọlọ́run. bẹ́ẹ̀ni ah, ghana fèmí nàbí yorùbá fèmí. ẹ pàtì mọ́bì ni ó dá lórí ọmọbìnrin kan ó lẹ́gbọ̀n ọkùnrin méjì àwọn méjì nírùngbọ̀n ọmọ yẹn ó ń pín yáàtì. Ah, mo fẹ́ kó lọ wo. èyí máa tún lè díẹ̀. ọ̀rẹ́ mi mo fẹ́ kó wò ó mo fẹ́ kó wò ó mo fẹ́ kó wò ó. fèmí máa dùn gan nìyẹn. ó dùn bí ọlọ́run. àbólórí burúkú ni no sọ fún mi ṣé o ya wèrè irú ọ̀wọ̀ nìyẹn o ṣe mo sọ̀rọ̀ òde sọ. Mariam. kí ló ṣe náà. ah. hey stop it. sorry maale. má dẹ́rù bọ́mọlọ́mọ má kojú ìjìnìbá sórí ọmọ tó ń wò yìí kì í parọ́ tí ò bá ṣe é kò ní sọ pé o ṣe nítorí bó ṣe dúró yìí mo mọ̀ pé kò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. àbí ah, eh, ó da ìwọ náà wò ṣé àwọn ìwà tíwọ náà ń wù oh, kò jẹ́ kó mọ̀ pé o lè ṣe é eh, ó fi hàn pé o lè ṣe ṣé ọmọ ọlọ́mọ tí ò tó tí ò sọ̀rọ̀ ẹ̀ sí ẹ lánàá ló máa parọ́ ọmọ eléni ẹ̀yìn ìwẹ́ títẹ̀ kó lè wúrú wà tó sọ yẹn náà wo Mariam Mariam jọ ń torí ọlọ́run ọba má jẹ́ kọ́ lọ́run àlàkà ẹ̀ o má jẹ́ kọ́ lọ́run ọba gbé ẹ ṣe pé o jọ ń torí ìtànọ́bí Muhammad sallallahu alayhi wa sallam careful nationalism ọlọ́run lòdì sí o ọlọ́run lòdì sí o fún ah. tó mọ ní o. ó wà nù Quran. Hmm. pété sọ̀rọ̀ báyìí màlẹ̀ èmi ṣe lè lè kéré gan-an mi ṣobìnrin àwọn ọkùnrin tó nípọn tó ní normal thing tó tì tó àmì ah, tí jẹ wọn tó wọn pọ̀ gbòòrò tó fẹ́ jẹ mí irú eléyìí máa ma ta sí ẹ sọ mí kò lè pọ̀. alájà alájì alájà miriam ń jẹ ọkùnrin kò yé mi láì ṣe kìlìfọ dọjì. Ah. miriam ó sọ ọkùnrin ló ń jẹ nìyẹn o. ó dẹ̀ kò yé mi. Ah. Ah, gbogbo àwọn ọkùnrin rógo nu lé o àwọn ẹsẹ̀ ìdí rógo ní èkéwú àwọn àfíìsì dáràn o ah, jíjẹ ni wọ́n o. Ah, olówó ni jẹ́ olówó ni jẹ́ mímí àwọn òde jọ torí ọlọ́run òde jọ torí ọlọ́run tí ẹ yí padà kò yẹ ṣe bí ọmọ lásán èkejì ajá yẹ dojú tì mí lesbianism nílé mùsùlùmí báwo ló ṣe ń ṣe ọ̀hún sùnmí láì ẹ́. kọ́kọ́ mọ́ ń ṣìnà lásán tí àgbèrè tóbìnrin ṣe tọkùnrin ṣe ọlọ́run lòdì sí ó ní látàkàrà fún ṣìnà kò fẹ́ ah! ká tó wá sọ ẹ eh, ẹ eh, obìnrin sóbìnrin àbọ́kùnrin sọ́kùnrin. ẹ ìwọ máa lọ tiẹ̀ máa lọ ó gbọ́ máa lọ. oúnjẹ bí oúnjẹ ọmọ mùsùlùmí. Mariam Mariam jọ nítorí ọlọ́run àti ti àtìlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ìmúra yìí má dọ̀rọ̀ ẹ̀ wò nulẹ̀ mi mọ́ èwo ni eléyìí tó wọ̀ jọ mo bẹ̀ ẹ́ sórí pé mi ò fagídí sọ. jọ o jọ o. tí lè fa forget it dey lọ ẹ ẹ já ẹ ẹ kẹ́kọ̀ọ́ kan gbogbo ẹ kan gbogbo ẹ tó bá wà nílẹ̀ tó wí orí orí òkè mú yín lórí ẹwẹ́ ń sí ẹ̀tẹ̀ o tó bá fọwọ́ kàn mí. àgbà ojú ẹ̀. ṣé ìkan ṣọmọ <laughs> ah! yìí action láti fi báyìí. kò wọ́n lọ́wọ́ take master ìwà ṣe ẹ̀dá ayé orí yìí bá bẹ́ẹ̀. àbí àbí àbí wo èmi ò contest bíbẹ̀ àbí àbí ọ̀bọ̀rọ̀ pé mi bẹ̀ ṣe léèrè ni tí n bá contest bíbẹ̀ ọtí mo fi tàbátì àdálẹ̀ ọlọ́mọdé orin lọ́wọ́. ẹ gbàgbé àbí àbí àbí alájí contest búlù. ọmọ tàbí nílé ire kì máa ń bá ọ sùn dáa. hello yeah ó ti wà lẹ́nu gate jọ fún mi fíìmù ní ọmọ arími sìn jọ yà khalid jọ mú bọ. má khalid. báwo ah, ah. at last ẹ̀gbọ́n mi ti padà rí yàwó. Hmm. hey i can't wait to see that angel kí n wo bó ṣe máa rí. kò ṣe ní sunukun yẹ kan mú un dé kájà ọkọ nìkan tó lè mú wa. Ah, kò lè yé yín. yeah welcome to my house. Wow. yeah. Thank you no, wàánà wàánà ah, ah. ah, kí ló ṣe é now um, don't worry jẹ́ kí n ṣe introduction yẹn meet my sister Temi Temi meet um, Miriam thank you and also meet my friend from another mother uh, ọ̀rẹ́ mi mo rántí ọ̀rọ̀ tá à ń sọ lọ kó tó di pé lọ́ta ta fi ń ṣe bí ẹsẹ̀ ọ̀rọ̀ tó ń sọ fún mi kó tó di pé mo bọ́ sísàlẹ̀ tó ń sọ wípé ọmọ kan ò ìwọ ò kó fún o sọkọ ò fún ẹ o ṣé bí ìwọ ni mo máa ń bá sọ ó kì sìn ó dé sí nàìjíríà all the way from dubai ìṣe kò establish kó wá business kó kó dẹ̀ settle down ó ò ṣe yẹn wò jẹ́ tiẹ̀ kọ́kọ́ jẹ́ kó mọ bó ṣe lọ she is my fiancé ẹni tí mo fẹ́ fẹ́. I love you. Khalid, Khalid. Àti kò falẹ̀ ìfà ti ṣe. Khalid, ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi gbogbo bó ṣe ń sọ látẹ̀kan sìn. So gbogbo ọ̀rọ̀ tó ń sọ wípé what? So Khalid, ẹni tó ń sọ látẹ̀kan lélẹ̀ rádaràda òṣì yìí. No no no, please jọ mídíà torí Ọlọ́run ilé mi ló ti wá bá mi jọ torí ọ̀rọ̀ kí n tó la ojú yìí gẹ́ra yẹ. Tókùbọ̀lájú. Kí ló ṣe náà? Why you taking it past now? Taking one past tó o rò pé. Mo jẹ ọ̀rẹ́ ẹ̀ so. Kí ló ń bá mi sọ? Take it easy, Amẹ́ríkà ló ti wá mi, má máa ti gbé àwọn ọmọ Nàìjà. Jọ̀ọ́ torí Ọlọ́run ti wá wá láti. Mo lè gbogbo fámílì ẹ lẹ́nu if I it doesn't matter, yóò kọ́ fọ́ lẹ́nu náà. What the fuck? O lè ṣe repeat ẹ, kí ló ṣe? Wo here right now I don't want to commit suicide and mi ò fẹ́ ṣe kí ni domestic violence leave my house right now out of here please oh, oh please out of my house I don't want to see you anymore. Kí ló ṣe náà? Sórí ọ̀pẹ ni tell me kí ló ṣe má dá sí kí ló ṣe ah no no no no no oh god no god mi ì lè gba ilé mọ́ náà so bí àwọn ladies ṣe rí leléyìí ọmọ tẹ̀mí ń pọ́n tó bá ṣe gbogbo ẹ̀ fún mi lórí instagram inú máa ń dùn máa ní mo ti rí ìyàwó náà no no please lọ get me ní water mo fẹ́ mu mi. Miriam oya mo ti ṣetán jẹ́ ká máa lọ. lọ síbò o ṣetán báwo o ti lọ dress o. Ah, kí ló tún kí la ti fi máa ṣe. kí ló tún kù bá o ọ̀gá adé máa bọ̀ o ah, ah, ti satisfy mi. wà á sọ jẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ ni bí kátà lè ṣe kọ́ ká máa bá tiwa lọ ó ní ká máa. kò tí tòmí tó bá tó wọ ọkọ ìtò ó ti tó bá máa bọ̀ ó ti ẹ ṣé òun wà Khalid Khalid oh, no no, no, no. I can't just believe this má bínú tí Ọlọ́run ṣé tábù mi bá wá insane ṣé yẹ kí wọn náà join ẹ ni. are you crazy. àbí àbí sọ̀rọ̀ tún sọ̀rọ̀. Khalid Khalid o disappoint me ìgbà tí mo tiẹ̀ ti ń bọ̀ tí mo ti bá mọ́tò mi yá mu ta mo ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń bì báyìí ni soníkan tó cause this mo sọ pé ká máa lọ mi fẹ́ sọ pé tẹ́lẹ̀ pé màtọ́ ẹ̀mí àtẹ̀gbẹ́ ń jáde nàpa níbi kàtà fẹ́ lọ mo ní ká sí kàtà máa ṣe ká máa lọ wọn ló cause gbogbo ilé ètò yẹ kó ká mọ́ bíbá oh sharp guy thank you very much so o ti plan ara rẹ dáadáa o ẹ sẹ́ni pé mi ní tètè dé kóun lè máa lọ àbí. kali no i can't just believe this thank you no problem uh, no ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ń pè láyé náà nìyẹn no ha ṣàlẹ́ yẹn sọ no. this is clearly ridiculous kí ló ṣe é náà ah ah. ah wọ́n dẹ̀ ń bá ẹ sọ ṣé ọmọ gravity nǹkan tó ṣe ṣá ó mọ̀ yí pé Mariam òkè ó ti mọ̀ pẹ̀lú mi nìyẹn adẹ̀tijọ́ ṣe kí ni adẹ̀tijọ́ ń fẹ́ra wa nìyẹn still náà ọ̀dẹ̀ tún ṣe kí ni ó tún gbé lọ hòtẹ́ẹ̀lì ó dẹ̀ tún lọ ná pa kí ló ṣe ẹ̀ náà. bọ̀bọ̀ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ jọ̀rẹ̀ kí ló ń ṣe náà mo fẹ́ mi fẹ́ kó jíjí kò tó ní náà kí ló ń ṣe ṣé ajáde pẹ̀lú fẹ́ máa gbé kí. jọ Khalid kí ni tọ̀dọ̀ wípé mo jì sí kòtò àbí mo jì sí kí ni tọ̀dọ̀ ẹ. ó ṣe èèyàn tó lè fẹ́ náà ṣé mo máa mo lè fẹ́ lófo náà. Khalid ṣó lè ṣe nǹkan kan fún mi that statement pé kinní kan adé wọn á tún pè láyé láyé èmi àti amasáré mú kan lẹ̀ sìn bọ̀bọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí. àmọ́ sáré mu kò lè sọ́gbọ̀ rẹ̀. sọfẹ́ má bá mi po wàhálà sí ni torí pọ́rọ̀ obìnrin kí ló ń ṣe ẹ farabalẹ̀ náà sọfẹ́ fẹ́ ọmọ yẹn ni. kálí lẹ́yìn títí ẹ àbúrò mi òun ló máa ṣe rọ́bìṣì inú ẹ̀ tún dúró dẹ̀ tún sọ̀rọ̀ ṣé o mọ̀ pé àbúrò mi àbúrò ẹ̀ ni. yóò ṣe bọ̀bọ̀ má sọ yẹn náà kí ló ń ṣe ọmọ yà ọ̀tọ̀ ni wá jọ kó farabalẹ̀ jọ ṣé ọmọ yà kan ni wá ni àbúrò tèmi àbúrò tìtẹ̀ báwo ló jẹ́ kankan náà. jọjọ jọ Khalid wo ojú mi náà look straight into my house èmi àti iye tábàjọ ń fa nǹkan kan tábà ń bára wa sọ tábà ṣe kí n tábà bára wa yanjú ẹ ó mi pé àti stop ọ̀rẹ́ wa ti tó nìyẹn jẹ́ ká fún jẹ́ everybody dey your lane make I dey my lane dey your lane make I dey my lane what the fuck no share na ah no no no Khalid you of all people. ọ̀lẹ̀ gbórúkọ no ẹ̀sùn mẹ́gbẹ́ ló máa jẹ náà kí ló ṣe náà ṣáṣẹ́ mi mi ni. Ah. Khalid ọmọ kan tó bí mi níjù ni pé o dẹ̀ sí kílẹ̀ mi pé nǹkan tó ṣe ó right o dẹ̀ ń dúró o dẹ̀ tún defend right kí ni rọ́bì tó ń sọ náà. kí ló ṣe náà ọmọ tí mo fẹ́ràn mo dẹ̀ tún bá ẹ sọ ọ̀dẹ̀ tó. Khalid ọ̀gá ni gbójú mẹ́jọ you ah. come dey. oga bọ́ọ̀lù ẹ̀ bẹ̀ jọ. say na you come dey vibrate give me for my house wetin dey do you. wetin happen maka why abia ka wọ́n ti di. o fẹ́ bá mi jà ní. kí ló ṣe é gbogbo wẹ kí ló gbé jọ kí ló ń gbé wù ẹ kí ló ń gbé wù ẹ wọ́n sì lè du yìí náà ikọ̀ lè pàdé bọ̀ wọ́n bẹ ẹ sọ ọ̀ngara all the way from America o pé mi gan mo lọ ṣe é bẹ̀ ni. ó dàbò ó dàbò o tí o gẹ́ta rẹ̀ àbí ọ̀gá gbàgbé kò ṣẹlẹ̀ tó bá wọ̀ ọ̀ṣẹ̀ tó kù wọ̀ ọ̀gbẹ́ni gbàgbé kò ṣẹlẹ̀ tó bá wọ̀ abẹ́rẹ́ ẹni tó wà lórí ìjókòó ni o máa bógò lórí anọ́tún wíyá fún mi. yéèpà túbà ilé paná ọkọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ máa ń jà ya ẹ ti wò pé kí ló ṣẹlẹ̀ tọ́kadà kan lọ́ọ́ ṣe kí ni tó ń páàkì mọ́ yín lẹ́gbẹ̀ẹ́ lójijì kò sí bẹ̀rù fọmọ ọlọ́run ṣó ti yẹ yín àdúgbò eléyìí ó ti yẹ yín píìsì ni kò sí wàhálà ó yẹ kò ní má jaya first of all. ìtòdó ṣọ̀gá mi. ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín kẹ́mọ́ bó ṣe ń lọ ó ti yẹ yín mi ni wọ́n ń pè ní sàbúrì aka gbé bọ́dì aka mọ́ sọ̀rọ̀ jù aka sẹ́nu ẹ bó ṣe wà aka tó ń jáṣẹ́. kí ni gbogbo yẹn kọ́ wa what's all this nonsense. Eh? farabalẹ̀ farabalẹ̀ tó yìnbó bá ti pọ̀ jù náà ní ọ̀rọ̀ òní jẹ́ra wa o jẹ́ ajẹ́ kó máa yíra ká máa yànnà nú ẹ̀ ṣó yẹ ní tí mò sọ ni pé sórí bí mo ṣe wà yìí èmi ti sáìtì yín látọ̀ kan tó bá ń gbọ́ sáìtì sáìtì bí ṣe rí mo kàn ó hàn ah, àwọn ọmọ ẹ̀lẹ́ yìí ló ń lọ yìí ó dáa ṣe kí ni gbé bọ́dì ẹ̀ kó gbọ́kàrà tẹ̀lé mi kí n mú yín ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní lé yín lé bọ́ ibi tá à ń ṣe kí ni ibi tá à ń lọ jìnnà pakọ̀ ṣe ń yà yìí òun ló ṣe kí ni òun ló jẹ́ ká pẹ́ ní tí mò ń sọ ni pé ṣe é bẹ́ẹ̀ ṣe wà yìí ọlọ́run ìwọ ni mo kó jẹ o ọlọ́run mo gún ẹ o. farabalẹ̀ fún jésù ti ra iṣu bomi kí ló ṣe ẹ gbé o kí ló ṣe ẹ là. will you shut up shut up shut up kí ló fẹ́ gbàgbọ́ nọ́ọ̀sì ẹ̀ka láàrin mi àti. ọmọ lè yí ẹ wò ó sórí ọmọ tó jẹ́ pé mariam náà mọ̀nà ìkọ̀kọ̀ ṣe lọ́jọ́ tá a kọ́ fẹ́ fẹ́ rè ló ti yí bọ̀ǹkà tó ṣé kí ni tó débẹ̀ ó confirm ó mọ̀ pé. jésù ti àtàlẹ́. yéé mo wúra mo wúra síbẹ̀. mariam o abájọ náà èmi náà wò ó pé kí ló fún ẹ lọ́dá city láti cross wa bẹ́ẹ̀ yẹn ah oh god ẹrú kan ló mú ní gbígba ẹrú. ẹ fara balẹ̀ jẹ́rí gbogbo náà ń ṣe iná ẹ fara balẹ̀ fún kọ́sítọ́mà ẹ lè padà ṣe kí ni ẹ padà á bẹ̀ wọ́n láàsì náà ni. báwo mo ṣe rí àwọn tó ń fẹ́ yà mọ̀ yín kí ló ṣe ẹ fara balẹ̀ fara balẹ̀ sórí tí màá kó ẹ̀jẹ̀ wọn náà mọ̀ àwọn mélòó mélòó rú ẹ̀ ń gbòòrò amúyabọ̀ tì ní àmúyàbọ̀ tì ní bàbá. very late to touch me what's all that. kí ló dé jáde àjèjì ẹni kí ló dé sílẹ̀. ọ̀gá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀gá ọmọ tí wọ́n mi jù kí ló ṣe ẹ̀gbára bí ó dà. ṣé ìwọ ṣe ẹjọ́ yìí méjèèjì ikọ̀ òtókò ìrẹ́lẹ̀ tó sọ̀rọ̀ ó àwọn bàbá pa ẹ má lójọ àròwé ọ̀gá dé pàǹkì mọ́tò ẹ lójọ ẹlẹ́jọ́ ẹlẹ́gẹ́ páàkì ìrìnà ah, ẹgbẹ́ kóòtù nílẹ̀jọ́ olóṣìbáyé mi jẹ́ olóṣìbáyé mi jẹ́ àwọn tí lọ pákéjì náà ṣe ẹ̀yìn wèrè yìí ah. ọmọ ẹgbẹ́ kan ju ìdẹ́gò start ọkọ̀ jọ ilẹ̀ yéèpà ọ̀nà ilẹ̀ múmi wọ́n bí wọn lọ́wọ́ gbọ́dọ̀ kára ní ọdún bàwọ̀ ayé yóò níjà ẹ̀yìn wèrè lẹ́wọ̀n pa lẹ́wọ̀n pa lẹ́wọ̀n pa ẹ̀yin bá wò. ni ìtumọ̀ gbogbo kátikàti kí ló ṣe wọ̀ ọmọ yìí bí a ṣe drive sínú compound a kàn ń gbórí ni a tún ṣílẹ̀kùn gbogbo onúlé bó ṣe ń rúfẹ́ ìfi kí ló ń ṣe ẹ Miriam nígbà tí kì í ṣe wọ nìkan ó lè joyè dojú sí kí ló ń ṣe ẹ jùsìgálẹ̀ jùsìgálẹ̀ jùsìgálẹ̀ Miriam ó lè jọ yé bá mi inú jẹ́ ẹ̀wọ̀ ọmọ yìí ó lè jọ má borúkọ ẹbí ìjẹ́ torí Ọlọ́run. Miriam Bọ́lájí Bọ́lájí ṣe ń wó mi rọ̀ ni. Miriam wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí òògbọ́ àbí àwọn pẹ́ẹ́ntì ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òògbọ́ wọ́n ní ọmọ má pa mí má pa mí tó bá yá àjọmọ́ má pa rẹ̀ o. bọ́tilẹ̀ bọ́tilẹ̀ má mọ̀tí má mọ̀tí mọ́. I love you. má lè sọ òun mo máa dáràn mo máa dáràn báyìí mo máa dáràn kí ni mo tún fẹ́ sọ fún ọmọ tí mi ti sọ tẹ́lẹ̀ ẹ yìí ṣe báyìí fún mi òde jọ òde rótọ́ lọ́ọ́ mọ́ mi lára. Alaja. Alaji. Alaja. Joko. Eh? I said you should sit down. Um, Miriam, look at me very well. I dey see you. Ṣé o rí ojú mi dáadáa? O mọ ẹni tó wà níwájú ẹ̀. Láti èní yìí I repeat, lati èní yìí lọ, mi ò gbúdọ̀ rí ẹ kó mu ìmúkúmu tó mu yìí yálà ọtí ni àbí sìgá nínú ilé mi mọ́. O gbọ́ àbò dáhùn. Number two. òun ni wípé látẹ̀ní yìí lọ again ó ẹrú tó ń bọ́ síta nù lé yìí mọ́ o nínú yàrá ẹ lókè yẹn ló máa máa wà ó gbúdọ̀ dé living room yìí ẹ ó gbọ́ ó yá mo ṣe wẹ̀ inside ó gbọ́ mi sẹ ẹ kalẹ dade ẹ kalẹ mi. ni. nínú mi dùn sí báwo ni ọkọ mi. actually bí mo ṣe rí yìí náà inú mi dùn. because ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa lè jẹ́ kí ọ̀rọ̀ yẹn tètè yá ni. kí ló ṣẹlẹ̀. ṣẹ́rí èmi rò bóyá wọn ní tí wọn bá dàgbà èèyàn máa ń yógun jà ni ṣùgbọ́n èmi ti rí i pé bí Mariam ṣe wà kò fẹ́ change gbogbo bá ṣe ń ṣọ̀rẹ́ wa bọ̀ mo rò pé with time pé gbogbo ìwà pálapàla ìwà ìdọ̀tí ìwà burúkú ọwọ́ ẹ̀ pé ó máa padà fi sílẹ̀ ni. òṣè òun náà ló bá wa lẹ́nu ẹ̀ tá à ń bá a fà á yìí òun rèé sótìrí nílé mùsùlùmí òdodo sórí nǹkan mu ẹ wo tiẹ̀ ti débi báyìí ó ti débi báyìí in fact i'm fed up mi ò tiẹ̀ fẹ́ wà lára fúnra mi eléyìí tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ dọ̀tí tó pé etí méjì ò gbọ́dọ̀ gbọ́ sí rárá jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ ló bá di pé ọlọ́kadà kan ló bá sọ pé òun fẹ́ máa fẹ́ mi ló bẹ̀rẹ̀ sí ń kọnu ìfẹ́ sí mi inú tiẹ̀ ti bí mi mo ti faraya inú ti. ó wàá bẹ̀ fẹ́ kọ̀yà lọ́dọ̀ ọlọ́kadà àbí òun ní kọ̀yà náà òun ní vandam àbí. ẹ wò dájú tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn ni ìyẹn tẹ̀ máa dáa ah! nígbà tí ọlọ́kadà yẹn máa sọ̀rọ̀ sí mi ṣé ló sọ fún mi pé ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́mi pè lọ́rẹ̀ẹ́ ti tèmi tájọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀fẹ́ ló mẹ́yìn lélẹ̀ bó ṣe ń mú lélẹ̀ ní abẹ́gi ló ń ṣe bẹ́ẹ̀ di kọ̀rọ̀ ní gbangba ló ń ṣe bẹ́ẹ̀ káàkiri ẹ wo ẹnu mi ò tiẹ̀ gba ọ̀rọ̀ rárá mi ò lè sọ̀rọ̀ inú inú mi bàjẹ́ gan mo kí rọ̀rọ̀ burúkú wo lélẹ̀ ṣó ti lè tẹ́lẹ̀ yìí ní Mariam torí Ọlọ́run ẹ wo èmi ò tiẹ̀ fẹ́ wàhálà fúnra mi rárá torí pé wọ́n máa ń sọ wípé orúkọ rere ó ṣàn ju wúrà àti fàdákà lọ. ọ̀rọ̀ ọlọ́kadà bẹ́ẹ̀ ni sá. ó máa ń ta ọ̀kadà ó máa ń ta àbúrò. sá kí ni àwọn ọlọ́kadà tó ń fẹ́ tó ń bọ̀ sí káàkiri wọ́n fi yé mi pé mi ò ní standard because kò tiẹ̀ sọ̀rọ̀ lẹ́nu mi ẹ wo ẹ wo èmi ò fẹ́ wàhálà ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ mọ́ mi ẹ̀jọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bi ọmọ yín pé mi ò ṣe ọ̀rẹ́ mọ́ because friendship is not by first so it's better we go our separate ways ẹ bá ń bẹ ni jọ nítorí ọlọ́run tí n bá gba ọ̀tún máa gba òsì don't even call my number again just forget that we ever met ọlọ́run mo fi bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn tó ní mi tó bá bẹ̀rẹ̀ sí ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ dọ̀tí báyìí sí tí wọ́n máa wò kíjọ́ òun mo bẹ̀rẹ̀ rádaràda yìí ó dẹ̀ mọ̀ pé wọ́n máa sọ pé fọ́rẹ́ ẹ̀ hàn mí kí n sọ orí èèyàn tó jẹ́ mi ò fẹ́ wàhálà jẹ́ kí ọ̀rẹ́ ìkó tán sílẹ̀ ẹ ṣe o ẹ ṣe ẹ má pè mí o wọ́n lè sọ kó má pè mí o mi ò ṣeré o kó má pè mí o ipá ọ̀la ipá ọ̀ta o. aláwo wàlá aláwo wàlá. kí ló ṣe ọmọ yìí kí ló ṣe lọ. àrídùnú ló jẹ́ fún mi hmm. má jẹ́ kí n máa wọ ẹ́ kí n máa sunkún lójoojúmọ́ òde ṣàánú mi. mọ́mí tó ń kọ́ ẹ̀ ṣe. o tẹ try kó tẹ múdù wá dùn lẹ́ẹ̀kọ́kọ́ àwọn kan tá a bá ṣe fún ẹ. ni ah, ah. mo ṣe tó fẹ́ gbàbí ọmọ mú mi á ni mo ṣe á wọ́n ti gbàbí ọmọ mú mi rẹ̀ wọ́n ti gbàbí ọmọ gẹ̀ẹ́tì mi o. Ah. kó ṣùdá fún ọjà rẹ̀ wọ́n ti lẹ̀. ọjọ́ kan ẹgbẹ́ ló nígbà tí wọ́n lé àjàlá lọ́tọ̀ wọn dẹ̀ tún gba gate man mi aláàjì tó tì mí rárá kí má bàa lè jáde lọ kánkó mi. ṣùgbọ́n ní tàbáradàn a máa fi òbè ṣe ẹbọ. Yeah nǹkan tí ò yé nìyàn láyé o ó pọ̀ ju ohun tó yé lọ. ènìyàn kò lè ní gbéraga láyé o kúkàkúkà jòkè kó wá ká jẹni tóbi lọ. ẹ wo kọ́ mú ọmọ aláàjì ó wọ bèbè ó wọ bàkásì bá lọ sí mọ́ṣáláṣí ń wọ versace. This is what a father always talk about. This is what a mother always talk about. A ní ọ̀rọ̀ yìí máa ti já mi lára jù. Ọmọ yìí máa ti gbé mi mọ́ra jù. Àfi bí pé agbára kò máa ṣe rere rí. Miriam Miriam Alasha elétí ikú. Oh. ọmọ tàbí nílé ire kì máa ń bá ọ sùn tá. Subhanallah! Elétí ikú. Miriam! Mama, wetin happen? Lórí Dádì Báyìí dey ṣá. Àhóṣùbìlà. Ẹ gbàgbé mama. Ah ẹ wà ń bẹ tí gbàtí bàbá ẹ tilẹ̀kùn mọ́ mi náà wọ́n ní kí n má jáde ẹ sì ń bẹ̀ lọ́jọ́ yẹn tán ní kí n má jáde àtọ́jọ́ ní kí n má jáde mi need carrot kémi à ká ṣé mo ní kọ́kúlì ní ẹ fọ́ níṣà. bàbá tiẹ̀. ìwà kó wọn lọ ní ilé ìtẹ̀kàn parọ́ sí wa. àbí kò ṣí ẹ ṣe pàtẹ́lẹ̀ ṣùgbọ́n fún mi láì. mo dàrọ alájì alájì alájì ọmọ. bọ́lá ìjàjà ló dé mi. ilé ọgọ́ bàbá ló fi dà. kí ló fọkọ mi tẹ̀blẹ̀ ló dára mọ́ tó jí. ọlọ́wọ́ pa ẹ̀ ọlọ́wọ́ fọ́ọ̀rọ̀ ah! àfúdù ah! dìde díẹ̀. mama ló kí ẹ ṣe fò nínú ìdè ṣáà dídá ọ. ọ̀sítà mi ní pa ìlàjẹ mi ní pa ìlàjẹ nínú lẹ́bí ọ. Alájì. Alájì. Ẹ dúró. Ká sọ pé mi wọlé ńkọ́. Kò yé. Miriam àti bá yín lájọṣepọ̀. Àbí kẹ́yìn ti bá Miriam lájọṣepọ̀. Kò yé mi. Aláò. Ah, Alájì. Inú tíra wo lẹ ti gbọ́? Àbí inú àdéhùn wo lẹ ti gbọ́ pé àwọn ànábì kọ̀ọ̀kan ṣerú ẹ̀? Kò sí kò sí àmọ́ kò yé mi mi mọ tí Mariam lò fún mi mi ò mọ tó lò fún mi mi mọ tí mo mú o kó serve mi ní tíì lásán lódógún mi mọ tó fi sí o ah. mi ò mọ. alájẹ alájẹ ti jókòó tètèrè jù. mi ò jókòó alájà ah, alájì yẹn jókòó. alájà mi ò jókòó. ó mà ti ń bàjẹ́ lọ nílé yìí alájì. Ah, mo lè jókòó alájì. mo ní mi jókòó. alájà mi jókòó. ẹ jókòó. mo lè jókòó alájì. mi jókòó kò sí àwọn ẹni ọlọ́run tí mi ò tí ì képe lórí ọ̀rọ̀ Mariam tán gbogbo wọn ni wọ́n fi mí lọ́kàn balẹ̀ páwọn ń ṣàdúrà wọn ń gbàwẹ̀ kí n máa ṣe sàrà lórí ọ̀rọ̀ Mariam pé á yí padà mi mọ̀ pé ibi tó máa tún bá yọ sí mi lélẹ̀ mi expect mi mọ̀ bó ṣe ṣe mí. síbẹ̀ yìí mọ̀ wípé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé ọlọ́run sàlẹ́sà tó jẹ́ pé wọ́n máa ń ké ọlọ́run nínú àwẹ̀ nínú àdúrà nínú ìsì ara tí wọ́n dẹ̀ kí n fi ojú wo òun tí ọlọ́run bá kí wàá ló dé tá a sáàdì wọn kó ṣàánú wa kó gbà wá. eléyìí ti kọjá agbára wa aláàjì. èmi mọ̀ pé kì í ṣojú lásán nínú bí mo ṣe kọ́ ọmọ mi kọ́ lélẹ̀ ṣètàn irọ́ ló pa ọ́ irọ́ ló pa ẹni onírí mẹ́rààmù ló kọ́ ẹni ẹ̀kọ́ ẹni <laughs> mi mọ tó lò fún mi alájà ah! mi ò mọ tí mo mú mi mọ mi mọ tí mo mú mi mọ tó lò fún mi. kò yé mi ọmọ tí o bá ti ṣẹlẹ̀ o ọmọ tí o bá ti ṣẹlẹ̀ o láìláìláìlá jàlá jàlá. bébì kí ló ṣe ẹ́ náà ó padà ọ̀dà ọjà tiẹ̀ mọ́ ni. i'm fine. no no no lè sọ wípé you're fine. ṣáà kò tiẹ̀ fi kàn sí ṣé mo kó tó bá ní ọ̀sà ọ̀rùn mi ló máa dá sí i ṣe mọ̀ pé arọ ẹ̀ tó dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló máa dá sí find something to eat you are not fine tí take tẹ́bí bá bèbí ìṣe pé mo ṣe fẹ́ fẹ́ pa ẹ̀ tẹ́bí bá pa ẹ̀ mo ojú ẹ̀ ṣe rí. I'm fine like seriously I'm not hungry. ọ̀rọ̀ àmì sátẹ̀lẹ̀ mi jẹ nǹkan tó bá jẹun Why? Ah, ah, you know how much I love you. I love you too, baby. Then don't find something to eat. Pé wọ́n ní kitchen kan fún wa ní kọ́tà máa jẹ. for real, I'm watching my weight, I'm not eating. That's what I'm ẹ pé wọ́n to me, you are good. Ah, you know I love you so much. I love you too. Are you sure you're fine? I'm good. okay. Um, I love you, darling. Oh. Kiss, kiss. ṣèfẹ́ ti wá tán nìyẹn. Ah, at least Mary àti ẹ̀ á ṣó concern pé gbogbo nǹkan tó ń ṣe ó wrong kò pè mí kò send message ṣé nǹkan tó máa ń pè ní fẹ́ẹ́ rè ṣá at least tó bá tiẹ̀ pè mí àjọ sọ nítubínubí má dẹ̀ forgive ẹ̀. Eh. but come to think of it gbogbo nǹkan tó ṣe yẹn kò rí pé ó wrong ẹ dúná báwo ló ṣe fẹ́ rí pé ó wrong nítorí pé ti pọ̀ lọ́wọ́ ẹ̀ kò lè rí pé ó wrong rárá. from the bottom of my heart. Kó tiẹ̀ pè mí, ọkọ Israel. ẹjọ báwo ni ara ọmọ mi. ara ti wà ókè dáadáa kò sí ọ̀nà rárá alihamudulilayi. àmọ́ nǹkan ẹyọ kan tí ẹ kàn ṣe fún mi ni pé ẹ jẹ́ kó wà lọ́dọ̀ mi fúngbà díẹ̀ nítorí mo láwọn dùn áhùn kan tí ń ṣe lórí ẹ̀ gbà tí ó fi tó ọ̀la sọ́túnla. So ẹ̀yin yóò wà lẹ̀. mo rò pé nígbà tẹ sọ pé ara ẹ ti balẹ̀ bí a ká máa mú ká máa mú lọ. ẹ nílè mú un lọ níbẹ̀ ẹ mọ̀ pé kì í ṣe pé bá a bá ṣe gbóúnjẹ kaná bẹ́ẹ̀ náà ni ó jiná àfi ká fi sùúrù fún a fi lára balẹ̀ ká jẹ́ ká ara ẹ balẹ̀ dáadáa. ẹ wo ẹ má jẹ́ ká fẹ̀kọ̀ tọ̀nà fúnra wa mọ́ definitely ara Mariam ò tí ì balẹ̀ nìyẹn eh, because tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tá a máa mú lọ lẹ́sìn ẹ́. Eh? bàbá wa eh. ṣèbọ́kùnrin lẹ́yìn ẹ fi yún lẹ̀ fáwọn. nígbà tẹ́yìn bá wá ń ṣe báyìí àwọn pé wá lẹ̀ jẹ́ kí sábẹ́ ká máa ṣe. èmi máa ń ṣe bí obìnrin ni oh, ọ̀hún ọlọ́run ò lè yí yín padà sáìdá. ẹ wà lọ́kùnrin tọ́lọ́run dá yẹn jẹ́ káwọn máa ń ṣe ṣe obìnrin wọn ẹ kò sí ọ̀nà àbí ẹ nígbàgbọ́ ni. wàláhì tàláhì súnmọ́ bí láyé làṣẹ láwo àmọ́ nígbàgbọ́. ẹ fọkàn balẹ̀. ṣé a lè yọjú sí. ẹ bá òun lè yọjú sí ó wà ní aláàfin kódà. ó ń sùn lọ́wọ́ èmi gan ò bá ní kí ẹ yọjú wò ẹ àmọ́ ẹ fọkànbalẹ̀ ẹ máa lọlé bẹ́ẹ̀ bá wa délé ẹ má ṣe yọnu. ẹ bọ èmi á pè. ẹ má wulẹ̀ pè mí bàbá yìí ara rẹ̀ ti balẹ̀. ẹ jẹ́ fi kọ́ dààmú yẹn jọ ẹ jọ. bàbá yìí ò ní gbàgbọ́ ah, ah, rárá. àmọ́ onígbàgbọ́ aláàbà. kí ló wá dé ah, náà ara rẹ̀ ti balẹ̀. alẹ́ ò gbàdúrà wa ẹ máa lọ ẹ máa lọ wàhálà àdámọ̀ ọ̀dà ẹ ṣe gan ẹ kílẹ̀ o náà. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبه ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار عذاب النار amzakaku alao yazo amzakaku alao yazo amzakaku alao yazo amzakaku alao yazo amzakaku shahida allah wa naula ilaha illa hu amzakaku alao yazo wal malaika wa ulul ilmi qaiman bil qisti la ilaha illa hu la ilaha illa huwa al azizul hakim Allahumma rabbana taqabbal salatana wa qiyamana wa ruku'ana wa sujudana ya rahman rahim ya rahman rahim laqad sadaqa Allah rasulahu ya bila akila tadkhuluna al-masjid al-haram inshallah wa lana mu'allimina wa muqasirin لا تخافون فعلم ما لا تعلم فجعل من دون ذلك فتيا غريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليزيره على دين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء ولا الكفار رماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله وردي ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في دورات ومثلهم في الانجيل كزرع اخرج زرعه فزاره انت فاستوى على ذوقه يجيب سرعا ليجد لا حول ولا قوه الا بالله العلي العظيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا أيها يا قيوم يا أيها يا قيوم يا أيها يا قيوم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون يا أيها يا قيوم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون يا أيها يا قيوم يا أيها يا قيوم ألا قل يا الله لا غضب عليه ولا يحزن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك لفوز العظيم. يقول إن فرنسا أمريكا Tell Femi, you're not getting it. I need to go back to America. I need to go back to States. I'm not myself. Mi lè parọ́ fún ẹ. just because of that girl called Miriam, hey, need láti padà. Kò deserve yín ni now. Eh? me, tell me, you are not getting it. Oh, wo ibi tí mò ń wò sí. Sórí ọ̀rọ̀ Miriam, mi ìfẹ́ jẹ́ kó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi tí mo bá ṣì ń dúró sí country yìí àwọn kankan máa affect mi but let just go over there thank God ìgbà winter la wà yìí òtútù àfẹ́ sí mi and èmi náà lè think straight àbúgbọ̀ ìwọ kò dílé mú eh, àwọn nǹkan tó bá jẹ́ kókó bẹ́ẹ̀ màmá send ẹ first subscribe ní ẹni your school service ẹ and then just say uh, am. Mm. ẹ ṣì ní sùúrù ẹ máa rí better person tó pọ̀ ju ti Mariam lọ tó fine jù lọ pàápàá ẹ jọ̀ọ́ torí ọlọ you know miss you. oh tèmi tèmi èmi náà máa miss ẹ i'm going to miss you but i just need to go back to state jọ torí ọlọ mi ìdí parọ́ fún yín torí bí mo ṣe wà yín sí ọpọlọ mi ń bùtù mi kò tí ì rí nǹkan kan i just need to go back. sọlú alánàbíyẹl kẹrìm ẹ jẹ́ kí a dá ọpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ ká tún dá ọpẹ́ fún Ọlọ́run káwa sọ pé alihamudulilayi rọbàlá alamin. ìdí tí ó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni pé àfa àkọkọrin ó ní alihamudulilayi amúdá lákìtọ̀ aláwo wálé ìza ẹ̀sánú wà ní ìbímọ kìtù ẹ̀. ṣe rí inú tó ṣe alájà wa mẹ́rẹ́hàmù yìí àwọn kan náà ó ṣe wọ́n bẹ́ẹ̀ àlẹ́mọ́ ó tún bẹ sábà wọ́n ti fi kú ṣèfàjẹ́ àmọ́ a dúpẹ́ fọlọ́run gbogbo ń ti ń jà láàfíà ọlọ́run ti ní kó tó báyìí kí ara wọn ti le dáadáa kò sí wọ́n ràn wọ́n rán mọ́ bó ṣe jẹ́ nù. àfa ẹ ṣeun dúpẹ́ èmi gan mọ̀ wípé lọ́lá àdúrà àti àwẹ̀ bí ara ọmọ mi máa yá nítorí mo mọ̀ wípé aláwọ̀ kì í ṣe bí. àwọn àfa ibo ló ti kó sábàbí burúkú iná hmm. ṣé inú a máa bíyàn pé ọmọ èèyàn ń ṣẹ̀sìn ni hmm. ṣé láàárín àwọn ọ̀rẹ́ ló ti kó ni àbí àwọn ohun gangan ló ń jowú ẹ̀ tó fi kún wá fi ṣe ìwé ilé ìfọmọ. aláhàgbà ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ìgbà míì náà èèyàn fúnra lára ẹ̀ ló máa ń ṣe rẹ̀ o àwọn kan ń sin ẹ̀sìn tó já sí wọn pé wèrè wọn gbà wọn ẹ̀sìn wọn ní wàjúrò lẹ́ka mùrátà yín kó ń tàfàtà kẹ́fọ̀ ẹ̀sìn àfìjùnú onímọ̀ ní àkọ́lé hàn níyà wèrè wọn á dẹ̀ máa dán wèrè wò ṣẹ́rí in tí ó ti ájì àwa Mariam àwọn gẹ́gẹ́ ní sábàbò ìdààmú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Mm. lọ́nà wàfà. tí o bá lè rántí ọjọ́ kan àbí àwọn àgbà kan tí ẹ̀yin tẹ́ ẹ jóbi rẹ̀ bá a sọ̀rọ̀ tó lòdì sí ọ̀rọ̀ mi. rántí dáadáa rántí. Ṣé tó ń ṣe mí ṣe mí ni àbí àtàgbà tí ní ara mi. ẹ̀kọ́ tó di pé nǹkan tó ń ṣe ẹ̀ yẹn gangan ṣe ẹ̀ ní nǹkan náà ti wáyé. no no no I disagree with that mariam ò kì í ṣe gbogbo gba ẹ kò ṣe ó yàgbà tí nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ o. bàbá wa ẹjọ́ rántí dáadáa láàyè ntí kò á nílẹ̀ àwa ẹni wà ilẹ̀ àwa yùyù hà ntọ́lọ́wọ̀ bá fi rán mi mi ò ní jẹ́. jẹ́ kí n lọ sí tajud ọ̀rọ̀ tó fẹ́ ṣe kò dí tajud mi lọ́wọ́ mo fọ́ lọ́run bá mo fi bẹ̀ yín over time tó náà fẹ́ bẹ̀rẹ̀ this is just ten o'clock and twelve náà sọ pé ó máa bẹ̀rẹ̀ òru alájì mọ́ọ̀sì ò jìnnà síbi ìbà bíi five minutes máa fi dé mọ́ọ̀sì alájà ẹjọ́ torí ọlọ́run ẹ̀ jẹ́ kí n máa lọ. alájí mo mọ̀ bọ́ mi rí àmì ṣé èmi àti bàbá ẹ̀ máa rí nǹkan tí ó dáa kà tí ẹsẹ̀ ni ọlọ́ngàn mọ̀ pé tàjú tó fẹ́ lọ lóore tó o bá lọ léni ó ní ìdí ló fi lọ alukuran sọ wípé lákòdínùkún wálé haden mo ní kí ẹ̀sìn tiwọn kó jẹ́ titi wọn kí tiwa kó jẹ́ tiwa ẹ ọkọ mi dúró. fàbí fún ní kọ́bílà ń tàbùdín fàmúlẹ́mí àrífún ní fàkẹ́ fàyà bùdùn ọlọ́run bá sọ pé ẹni tí ò bá mọ òun kò lè sí òun èmi mọ ọlọ́run lèmi ṣe sin ọlọ́run mo mọ ọlọ́run dáadáa. mẹ̀rí àmì làkọ́dí kànú làkù fi rọ̀sùn la. ó ti wá tulẹ̀ á sí náà. nítọ́lọ́run sọ nínú alukurani wípé àlùjọ náà ọmọ gìgírísẹ̀ òbí ẹ̀ ló wà ṣé àwọn oṣù òbí ẹ̀ mọ ni àbá kéwu. astagfirullah alazim alaji

ò bá gbọ́ lọ́hùn tí yóò bí ẹ má wọ ẹ̀yìn ẹ má wọ ẹ̀yìn ẹ má wọ ẹ̀yìn ó yá ẹ má wọ ẹ̀yìn ẹ má wọ ẹ̀yìn ẹ má sùn o ẹ má sùn ẹ má sùn láì ló lókè o. ó pọ̀ ju ohun tó yẹ lọ oh, ènìyàn kò lè ní gbéraga láyò kúkàkúkà jò kúwákà jẹni tóbi. Auzu billahi minashaitan. This is what a father always talk about. This is what a mother always talk about. A ọ̀rọ̀ yìí máa ti já mi lára jù. Nǹkan tí ò tó nǹkan ni nígbà tá a sì ti bá a sọ tó ti ní dandan òun ó lọ ńlá wa ti fàdúrà ti pé kọ́lọ́ ń fi ìṣú ẹ̀ sọ. àkíyèsí ti yín wèrè tó ń gbà mẹ́sìn ló padà di dààmú fún. torọ́ lọ máa ń sọ̀rọ̀ ọ̀nìwà kan mọ́sẹ̀ fi ìdàkúnlẹ̀ ìyá omi sì àdá ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ lọ wá mímọ́ fáàrì fún ní ẹ lọ mọ̀ mí kọ́bùlà ń ta àbùdù ní síwájú kẹ́ ẹ tó lè máa sẹ̀mí wà má lámúyẹ̀ àrí fún ní ẹni tí ò bá wá mọ̀ mí fàkẹ́fọ́ yà àbùdù ni how do you want to serve me báwo lẹ ṣe fẹ́ máa sẹ̀mí gangan ó ní pé ọ̀nà tó gbé e gbà ọlọ́run sọ̀rọ̀ nínú alukurani ó ní àwọn ẹlẹ́sìn tẹ́ ń wò yìí o tẹ́yìn ń pè lẹ́lẹ́bọ ni wọ́n ẹ̀ ń pè wọ́n lóní olóòṣà tá máa ń ṣe tiwọn ẹ fi ti késàrì wọn fún késàrì wọn ẹjọ́ máa ṣe tiwọn ẹ má rọ́ọ̀lù wọn. ó ti kọ́kọ́ kọlu bàyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó ní pé umi wàhábì bàbá àtìyá ọ̀hìn sẹ́ni téèyàn máa ń gbó lẹ́nu ọlọ́run sọ̀rọ̀ nínú alukurani oníwà kọ̀dá rọ́bùkà látàbùdù ilá ìyáhù wọ́bìlìwálì ìdẹ ìsáná ìmẹ́yàbùlùgà nàìjíríkàlìkì bára àdùnmá àókìlá ọmọ wàlá tẹkùnlá ọmọ òfin wàlá tẹniarí ọmọ wàkúlùkọ ọlànkẹrìmà ó ní ó ní wàkúfídílẹ ọmọ jàǹdà àtàmínà rahmani ó ní wàkúlérọ bìrì àmọ ọmọ. ká má lọ bọ̀ ya ni wàá máa gbé wọn bí ẹyin tán bá ti sọ ò gbọ́dọ̀ tákù wọn nítorí tán bá ti sọ ọlọ́run ló sọ tí ẹ bá ṣe nǹkan mi ọlọ́run ó sọ pé lánà báìkà wà lásán àdáìkà ìyá rẹ àti bàbá rẹ ń pe ọ dá wọn lóhùn ọmọ àlè ní ọ̀padà kọ́kọ́ lọ dá wọn lóhùn náà. lẹ́fí máa sọ pé ọmọdé ò ní láṣọ bí àgbà kó tún wá lákìsà bí àgbà. ó kọlù òfin àwọn òbí rẹ̀ tọ́lọ́run lòdì sí ó tún wá lọ fojú di àwọn tọ́lọ́run ò tún ní kó fojú di bẹ́ẹ̀ ló ti rágbà kó. Allahumma jẹ̀líbúná ṣèitọ́nà wá jẹ̀líbú ṣèitọ́nà máa kàlà kìtànà gbogbo tí ń jésù tí ń jẹ́ wàhálà ọlọ́mọdé àrọ́lù. so ogun tó ti wá sẹ́yìn ọlọ́mọdé ò ṣẹlẹ̀ mọ́ láéláé. Allahumma rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. Allahumma innaka jami'una ila yawmin la rayba fihi.

Oh, ló sì kí ló rí. ó ti dé o ẹ gbà mí o. kò sí àwọn sábà ní sẹ́yìn mọ́. ẹ ogójì mi ní sùúrù. ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn bọ́. gbogbogbò fi bàbá yìí blestation ló dà lábẹ́ blestation. ẹ lè pe mi bàbá yóò sọ ìtààmú ìjùmọ̀ tọmọ ní kankan gbàjọ. ìjọ ọ̀pẹ ìjọ ọ̀pẹ. ìjọ pọ̀. oore ìjọ. bẹ́ẹ̀ bá ṣe lò sí mi. wọ́n níyàwó wọn ti lórí wọn. ẹ̀wọ̀n náà lórí ọkọ rẹ̀. ọlọ́run tẹ̀lé jẹ́ irọ́ ni ọkọ̀ rí olóríire kankan tó fẹ́ lò ní. ẹ wo dáàdi ju ti ẹ wọ ó sì kò gbé tẹ̀ mí lọ. ẹ aláṣẹ mò ń gbà wẹ́lẹ́wẹ́lẹ́ yìí o. ẹran tán kúrò bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi ṣe nǹkan mìíràn láìpẹ́ wọ́n fẹ́ fi rúbọ. ṣé brace community ẹ ò ṣiṣẹ́ mọ́ ni àbí best car comedy ẹ ti wọ́. fún ọ̀dẹ for the last time pé kò fọkọ mi sílẹ̀. ọ̀pọ̀ ló sì máa mọ nọ́mbà ọkọ̀ olówó mọ́ dá àmọ́ bàjẹ́. tí mọ́tò yóò bá gbé bọ́dì sọ́mọ́ kí wọ́n ò gbọ́pọ́ lọ ẹ̀wọ̀n ó ti pè ó ti pè é. Hmm. kí ni mo dà? kí ni ìrìn àtó kò ló dà? Yes, you are صراط مستقيم تسلاسي سرعين لتنزع قوما موزع أباهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أكلال فهي إلا أعناقين yeah.